atẹ́kùbọ̀ ìkẹ́ ọlọ́run ọba àdìkẹ́ọ́lá àti orí ajẹ́jẹ́ sáà rẹ̀ kí ọlọ́run ọba àdìkẹ́ọ́lá kó bá wọn bá wọn tàbí ànábì ọlọ́run ọba àdìkẹ́ọ́lá kó bá wọn bá wọn tí wọ́n tẹ̀lé àwọn tàbí ànábì àtàwọn tí wọ́n tẹ̀lé wọn kí ọlọ́run ọba àdìkẹ́ọ́lá kó má jẹ́ kí ìkẹ́ náà àtẹ́kùbọ̀ rẹ̀ ọlọ́run ọba àdìkẹ́ọ́lá kó má jẹ́ kó yọ ẹnì kọ̀ọ̀kan wálẹ̀. síwájú ká tó máa bọ́rọ̀ lọ àti gbogbo ẹ̀yàmẹ̀yà wa nínú ẹ̀sìn Islam àtàwọn ọba wa tí wọ́n wà ní kókó àtàwọn ẹ̀gbọ́n ni àtàwọn gbogbo etí tó bá ń gbọ́ wa gbogbo apátápátá náà ọmọ ìyá ni wa nínú Islam gbogbo ìtàbàlì mu'minuna ikhwa ìwọ́nọ́lọ́ ọba àdìjọ́ látọ̀ mọ́ wa tó àwọn ọmọ mùmìnì àwọn tó bá ti jẹ́ mùmìnì òdodo ọmọ ìyá náà wọ́n máa jẹ́ kọ́dà bí wọ́n máa kọ́mọ́ fàmílì kọ́dà kí kan jẹ́ lárúbáwá kí kan jẹ́ dúdú kọ́dà kí kan jẹ́ bò kí èmi ò jẹ́ Áfíríkà tó ọmọ ìyá náà ti wá akéwù wa pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. àlẹ́ ìgbà náà kí a kọ́ kí àwọn tí wọ́n ti gbìyànjú lórí irú ìjòkó báyìí nítorí pé irú ìjòkó tí àti máa ń sàlàyé ẹ̀sìn ọlọ́run ọba àdìgbọ́lá àwọn ìjòkó tí kì í sábà wọ́pọ̀ káàkiri ni irú àwọn ìjòkó báyìí àwọn ìjòkó tí èyí sábà yọ ẹni sàjọ ni lórí ẹ̀ àyàfi ìtọ́nà ọba àti ìjọba ti sàánú yẹn irú ìjòkó tá a jòkó rọ̀ lẹ́yìn tó bá jẹ́ pé ìjòkó pé wọ́n pe lérè kan ni àbí ìjòkó wọ́n ṣe àwọn kankan jàgídí àwọn gbàgídígbàgídí kan ni ó dá lójú pé ìyá yóò ní gbẹ̀sẹ̀ tó bí ṣe máa rí náà gẹ́gẹ́ bí àpapọ̀ sọ́ọ́dí kò ti sọ tó bá ti jẹ́ pé nǹkan ẹ̀sìn kéréje kéréje ànábì sallallahu alaihi wasallam tí àwọn ti bẹ̀rẹ̀ tí wọ́n kéré òun náà lè yùn so àwọn tí ọlọ́run bá dìgbò láti káṣí àkólíkà rẹ̀ ọlọ́run jẹ́ kí rẹ̀wẹ̀sì ọkàn kó bá wa àwọn tí wọn ò tí ìsàkólíkà rẹ̀ náà ọlọ́run bá dìgbò láti bá wa fi ìfẹ́ sìn ọlọ́run sí wọn ní ọkàn ìnáwó wọlé ìdáríkà wọn kọ́ ọ̀dọ̀ àlè naam wọ́n ní nǹkan tí a sọ̀rọ̀ lé lórí wọ́n lóun náà ní àtàwọ̀ṣe ìdí irú ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ náà ńlá ọrọ tó tóbi ni ọ̀rọ̀ ní àwọn ẹ̀ka tó láwọn akẹ́sùn lóríṣiríṣi ni tó jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n ń ṣàlàyé pẹ̀lú láàrin ọdún kan ni tí èèyàn sì ní ṣàlàyé ẹ̀ka láàrin ọdún kan èèyàn máa ṣàlàyé tawhid èèyàn máa ṣàlàyé tawhid kò sí nǹkan kan tó fà á tó tayọ pé tawhid òun náà ni ọlọ́run bá àlejò látòrí rẹ̀ dá gbogbo èèyàn àtàlejò nù nítorí ẹ̀dá wọn kò sí nǹkan tó fà á tó tayọ pé tá à ń sọ yìí alukur'an kulluhu tawhid alukur'an látòkè délẹ̀ láti sóràtú alfatiha sí sóràtú náà gbogbo ẹ̀ pátápátá tawhid ni òun náà ní sọ̀rọ̀ nípa so tàbá ní ká máa sọ̀rọ̀ nípa alukur'an látòkè délẹ̀ ẹ̀rí pé alukur'an ọ̀rọ̀ náà ọba àdéjọ́ láti fi bó ti fi ti ni bá a bá ń lé ń gbọ́ lónìí tó bá tún lọ́la tá a bá tún so òun náà wá ní kíni òun náà ní tawhid tawhid táwọn sọ̀rọ̀ nípa rẹ̀ yìí gbogbo tẹ́tà nàbí sallallahu alaihi wasallam wá jẹ́ láyé látòkè délẹ̀ anábì fi kí ó fi gbogbo sí tawhid ni ọdún mẹ́wàá ọdún mẹ́tàlá àkọ́kọ́ sanabi sallallahu alaihi wasallam kọ́kọ́ lò ní ìlú maka láti gbà tí wọ́n ti gbé ìdílé gẹ́gẹ́ bí òjíṣẹ́ anábì ò sí nǹkan kan mí nígbà yẹn ju tawhid lọ tawhid lásán ní pèpè lọ sí lẹ́yìn ìgbà tí anábì ṣe hijira àbíkù díẹ̀ kó ṣe hijira lọ sí ìlú Madina òun náà ni ọ̀rọ̀ ń wọ̀ nígbà táwọn ẹbí délùú Madina òun náà ni àwọn eréṣiríṣi àwọn nǹkan mìíràn tó ń wọ̀ nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn nínú àwọn nǹkan Islam tó kù tó kábàá fi lè máa kí ni pàtàkì àtàtà àtẹ̀ní tàwọ̀fẹ́lì tàwọ̀fẹ́lì tá à ń sọ̀rọ̀ parẹ̀ yìí èdè lágbáwá ni èdè lágbáwá ni abùkátà ti ká mọ kí ni ìtumọ̀ rẹ̀ nínú èdè wa ní èdè Yorùbá ẹ̀ ẹ̀ dápè ní tàwọ̀fẹ́lì nínú èdè lágbáwá so ìpìlẹ̀ rẹ̀ òun náà ní gbólóhùn wa ṣáda ìtumọ̀ rẹ̀ náà ní pé ẹ̀yìn afọ̀rọ̀dà ṣe àná yàní kéèyàn ó sì nǹkan ní ọ̀kan ṣoṣo kéèyàn ó mú nǹkan ní ọ̀kan ṣoṣo òun náà ní ìpìlẹ̀ gbólóhùn yẹn so táwọn wá ń tọ̀ nípa tọ̀ṣì ìtumọ̀ rẹ̀ náà ní ìfọ̀rọ̀dùnláhi subhanahu wa ta'ala bima yàtọ̀ṣù bihi من الألوهية من الربوبية والألوهية والأسماء والصفات tàbá sọ̀rọ̀ nípa tawhid ọ̀wọ́ náà ní ká ṣe ọlọ́wọ́n ọba àlekí ọlá tó so níbi àwọn nǹkan tó jẹ́ pé ẹ̀ṣà ní fún àwọn nǹkan tó jẹ́ fóun ló dá ni kò sínú àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba àlekí ọlá gba ẹ̀dá rẹ̀ láàyè láti kiri láti ṣe ìfi fúnra ẹ̀mí káwá mú ọlọ́wọ́n ọba àlekí ọlá lọ́kàn tó so níbẹ̀ ká mú ọlọ́kàn tó so fi rububiyyatihi níbi rububiyyah ọlọ́wọ́n ọba àlekí ọlá níbi àwọn tẹ́tí máa ṣe àpàlàpàlà yìí wọ̀bí olùhìyàtìbí àti níbi ìjọsìn fún ibi sísìn ìbáàzì máa sin ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá òun nìkan náà lágbọ̀dọ̀ mú ní ọkàn tó àgbọ̀dọ̀ sí nǹkan mi pẹ̀lú ẹ̀ wọ̀bí àtìmá ìhí wọ́sífà àdìyí bákan náà níbi àwọn orúkọ ọlọ́run tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá péré ẹ̀ àtàwọn òròyìn tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá fi ròyìn ara ẹ̀ orúkọ ọlọ́run ẹlòmíì ògbọ́dọ̀ bá jẹ́ ìròyìn tọ́lọ́wọ́ bá àríkẹ́ ròyìn ara rẹ̀ ẹlòmíì sí kíni ògbọ́dọ̀ fi ròyìn ara

ẹwà ní tàbí ìta sọ yìí nítorí ẹ̀ lọ́lọ́wọ́ bá lè jọ láti dáwà kò dáwà káwá sí nǹkan ní ìláyé tó ju tàbí ìdílọ gbogbo àwọn nǹkan mìíràn bá ń ṣe láyé tó wá gbàsìkò wa gbogbo àwọn nǹkan mìíràn bá ń ṣe láyé tá a fún ní priority lórí tawhid ká lọ lè mọ̀ pé àyàbá ni gbogbo àwọn nǹkan yẹn nítorí pé bá a ṣe wáyé nísìnyí á dára wa ọlọ́run ló dá wa so ọlọ́run tó dá wa dídá ló ti dá wa kí ẹ ti bá request tó kó dá wa títí báwa la apply pé ọlọ́run dákun dá mi o àbí mo fẹ́ wáyé ọlọ́run bá àdékẹ́ ọlá ló ti kíni òun ló dá wa nígbà tó wù so bọ́lọ́run bá àdékẹ́ ọlá ti wá dá wa nígbà tó wù yẹn ẹ ọlọ́run bá àdékẹ́ ọlá ò dá wa lásán ó kàn fi akalẹ̀ ọlọ́run bá àdékẹ́ ọlá ò dá wa lásán pé ó kàn gbé wa kalẹ̀ láì ti pé kíni láì ti pé ó ní purpose afahàtẹ́tùm annama kọlàkọlàkùn àbàtà ọlọ́wọ́ bá níkẹ́ lájú ìfún àlọ́ alùkùránì ó ní afahàzí tún àdàmà falakunákún àbàtà ọlọ́wọ́ ní tẹ́yàn rò ní pé a dá yín torí eré pé eré lẹ́rù pé ọlọ́run bá dé bí bó ti dá yín wà á nàkún ilé iná láàtò ìjà òun tí ẹrù pé gbàgbé ti wáyé ẹ ti escape nu ẹ ní wá padà sọ́dọ̀ níjọ́ ẹ̀rí dájú sọ́dọ̀ bá níkẹ́ ọlá bá níkẹ́ ọlá sọ kọ́kọ́ tóbi dá ó sọ ọ́ lọ́nà tó jẹ́ pé ọ̀nà tí òun jú tó clear ni ọlọ́ọ̀bá ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́ọ̀bá òun ò dá àlìjẹ̀nú àwọn àlìjẹ̀nú ẹ̀dá kan ni inú àwọn ẹ̀dá ọlọ́ọ̀bá àdìgbélá inú àwọn ẹ̀rọ ẹ̀dá mẹ́ta ẹ̀ tó jẹ́ pé ọlọ́ọ̀bá àdìgbélá júwe wọn fún wa ó sì júwe ọ̀nà tó gbàdá wọn fún wa inú ẹ̀ náà ni wà inú ẹ̀ náà so àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn náà ni ọlọ́ọ̀bà àríkíọ́lá gbé wọn gbé kọ́ wọn lọ́rùn pé ká máa tẹ́kíní ká máa jọ́sìn fọlọ́ọ̀bà àríkíọ́lá ìran kánú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn máa jọ́sìn fọlọ́ọ̀n láláì ní tẹ́kíní láláì ní sí nǹkan mi àwọn kì í tẹ̀ sí àgbẹ̀ ọlọ́ọ̀bà àríkíọ́lá àwọn náà ni alìmọ̀láìkà lọ́lọ́ọ̀bà alẹ́sọ̀láwà alẹ́sọ̀lám anábì ní kúlì kọ́sì màláìkà tú min nur anábì ní ọlọ́ọ̀bà àríkíọ́lá dá àwọn màláìkà ó dá wọn látara kìnnì látara màlẹ́yìn

wa khuliqatil jinnu min nar anábì ni wọ́n dá àwọn àlùjànnú tí wọn wọ́n dá wọn látara kí ni látara aná iná àtara náà ọlọ́ọ̀bà àlejò láti dá àlùjànnú àti mùsùlùmí inú wọn àti kèfèrí inú wọn ọlọ́ọ̀bà àlejò láti dá wọn látara náà ni wa khuliqa ádámù mimma wusifa lakum anábì ni ọlọ́ọ̀bà àlejò láti dá عند الله كما كمثل آدم خلقه من تراب الله بارك لنا كجوة النبي موسى عليه النبي عيسى عليه السلام ولا يجب كجوة النبي آدم النبي جبه خلقه من تراب الله بارك لنا النبي آدم لا ترى إيبين ọjà لا ìpẹ̀ ibòmí yóò sọ pé mẹ́ntín látara kíni látara ẹ̀rọ fọ́ so ó túnmọ̀ yìí pé bẹ́ẹ̀ sàwọn náà ni ibi tá a lọ òun náà ni pé àtẹ̀yìn àtàlìjọ̀nù lọ́nà ọba àdìgbòlá wa pé tó bá àwọn aláìkà ò ní problem pẹ̀lú pé a ń ṣe tọ́lọ́ ní a ṣe àbá ní ṣe àwọn ṣe lọ ní lọ́nà ti dá wọn so àbáwọ̀ èèyàn àtàlìjọ̀nù àwọn ni wọ́n ní problem wọ́n ní agbára láti ṣe àbí láti mọ́ ṣe tó wà wù wọn ọlọ́wọ́ bá àdìgbòlá fún wa ní ìràdà pé abáfẹ́ báwù ìmọ̀lẹ̀ ṣe báwù ìmọ̀lẹ̀ mọ́ ṣe lọ́nà ọba àdìgbòlá fi wá sọ fún wa pé àtàlìjọ̀nù àtẹ̀yàn ẹ̀ à ń dá wọn torí kẹkẹ ilẹ̀ àríyá àbújú àyàfi kan bá a máa ṣe kíni àyàfi gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń pè ọkúpá ìwà ní ayé tá a wà yìí ìyàtí tó kọ́ ka tí ò ní jẹ́ ká jọ́sìn fún ọlọ́wọ́ bá a lè fi ọlá pé àwa jíjẹ ni àwa mímu ni a ṣe gbogbo nǹkan tá à ń ni ọlọ́wọ́ bá a lè fi ọlá tún ti clear yìí náà fún wa ó ní má ni

òun náà ní òun ló gbọdọ̀ jẹ́ tágẹ́tì yàn wípé ìtọ́lọ̀ ń torí ẹ̀dá mi yìí báwo ni òtẹ́ ní sékíní báwo ni òtẹ́ ní mẹ́hẹ̀ bá a bá fẹ́ sùn á sì sì rò pé èló ló wọlé nínú owó àbí èló ló jáde ta ló jẹ mí lówó láká ìwó máa obìnrin tìrìtì àmọ́ àwọn fẹ́ sùn jẹ́ ìgbà tí jòkójọ́ kan rí kó áwò ah, ni mo ti ṣe ẹ̀yìn mo ti tó kú díẹ̀ káàtó jẹ́ ìkan máa ń rò kó tó sùn kí ẹ̀ họ́ díkì sí ara rẹ̀ fúnra rẹ̀ síwájú kó tó di pé wọ́n ti kíni wọ́n wá sí ìṣòro rẹ̀ fún yẹn so ìta wá ṣe láyé òun náà ní tàwíìdì òun alágbọ̀dọ̀ múra sí ẹ̀rì ọlọ́ọ̀bà àti kíọ́lá wá fẹ́ràn wa débi pé ìta wá ṣe láyé tó ti dá wa lójú pé kíni á padà lọ lè jábọ̀ ọlọ́ọ̀bà àti kíọ́lá ti wá fún wa ní àwọn ìbéèrè tó ń wo bí wa àwọn ìbéèrè tọ́lọ́ ọba àríkẹ́ ló béèrè lọ́wọ́ wa nígbà tá a bá lo ogun tá a lò láyé tán ìbéèrè wọn ti wà lọ́wọ́ kálukú wa abẹ́ni tí ò bá mọ̀ ìbéèrè tó wá wà lọ́wọ́ kálukú wa yìí òun èsì rẹ̀ náà ní gbogbo táàmù sí láyé òun èsì àwọn ìdánwò òun náà ní táàmù sí láyé kí ni àwọn ìdánwò tọ́lọ́ ọba àríkẹ́ ọlá tí yóò bí wá léèrè nígbà tá a bá dáyé kí ni àwọn ìbéèrè ọ̀hún anábì sallallahu alaihi wasallam inú

ó ní bàtà jù kúnwájú ànábì ẹ́ẹ̀sì bí ẹyẹ ń bẹ lórí wa ni yàní bàtà ẹyẹ bá bàlẹ̀ yẹ̀ lórí tẹ́yìn ò fẹ́ mira kẹyẹ ẹ̀ mọ́bà fò bọ́n sí máa ń fara balẹ̀ wájú ànábì nù bàtà wájú kúnwájú ànábì sallallahu alaihi wa alihi wa sallam ànábì sallallahu alaihi wa sallam wá bẹ̀rẹ̀ sí sàlàyé fún wa ní wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ fún wa ànábì wá bá a débi ọ̀rọ̀ pé ẹ̀rí ẹ máa wá sọ pẹ̀lú ọlọ́run níbi ìyanu sàárì o anábì wá sọ fún wọn pé ẹnìkọ̀ọ̀kan yín ó ní bó ti bẹ́ẹ̀ ṣe wà anábì ní pé èèyàn bá kú kí wọ́n wá gbé lọ sínú sàárì sínú sàárì tán tán wọ́n wá pẹ̀yìn anábì ni ọlọ́run wà á màláìkà méjì sí àwọn màláìkà méjì bá ọlọ́run àwọn ni anábì ní sí lára fàyè jìlì tí a nìyí àwọn mọ̀láìkà wọn àgbè jù wọn àdékò jòkó ẹ̀yà ìdèjòkó àwọn fámìlì ti túká àwọn ọ̀rẹ́ ti túká àwọn ọmọ ti túká ó ń kálukú ti ń bá sáà ní mi lọ èyí wọ́n ṣe wàhálà láyé pé dú ọ̀dá ẹ̀ ẹ̀ ọgbàlùkù ní ọrọ̀ lọ́tà pé tó bá ti fẹ́ pí ogún nìsìn ẹ̀ ilé ìsìnkí ní ẹ̀lẹ̀mí ó mú o tó ti fẹ́ pí ogún nìsìn ọkọ̀ bá ilé mi ó mú o ó sẹ́lùkù ti ń wo tí ó mú inú tí wọ́n ṣe kí ni inú tí wọ́n ti wà lákalẹ̀ fún inú tí wọ́n lọ lè tẹ́ ìrò rẹ̀ láwọn oníṣẹ́ ìrò lórí owó rẹ̀ ìwọ́n ló lọ lè tẹ́ torípé wọ́n ló ṣe gíní wọ́n ló ṣiṣẹ́ rẹ̀ tó àìpé ọ̀nà haram ló ti rí àwọn ọmọ gbádùn ìwọ́n mọ̀ ìjìyà rẹ̀ tó àìpé ọ̀nà halal ló ti rí ọ̀pá so yíwọ́n ṣe gíní àǹfààní lára ló jẹ fún ọ nígbà tó máa fi ń lo dúkìá ẹ̀ lọ́nà dáadáa ó tún máa rí ládágbà yìí anábì

tí kírísẹ̀rì bá fẹ́ dì láì tó bá fẹ́ pìtẹ́nì fún yín tó bá níta lọ́rọ̀ tó bá ní ẹgbẹ́ náà wà láwùjọ tí ń gbọ́tán pè wọn kọ́dà kírísẹ̀rì mi lè pè wọn kọ́dà kírísẹ̀rì yóò kàfá tí àfún tó jẹ́ pé bílẹ̀ bá dá tọ́mọdé ó yá ẹ mú àwọn kírísẹ̀rì ó lè ní àbùsùn ah, ilé mi ó sì kàfá sí ọ̀fíìsì máa lọ ọ̀gẹ́ sọ̀rọ̀ ọ̀run sáré o àlékún sọ̀rọ̀ àbẹ̀rẹ̀ òfin ti yàtọ̀ ìdájọ́ ti yàtọ̀ ẹgbà tí èèyàn bá ti kú ìṣẹ̀mí tí èèyàn lò ó ti yàtọ̀ sí ìṣẹ̀mí táyé gẹ́gbẹ́ jẹ́ pé tó bá ti jẹ́ òfin dàrí kìámọ̀ náà ìṣẹ̀mí wo tún yàtọ̀ tó jẹ́ pé tó bá jẹ́ alkiyama eríkèríkè ní ọmọ sọ̀rọ̀ lókùtí ọmọ sọ̀rọ̀ al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum bima kanu yaktubun ọmọ bá nìkan tó bá jẹ́ ọ̀tà nǹkan oníṣìí àtúlẹ̀ ni wọ́n pa wa tukallimuna aydihim ọwọ́ ní mọ̀wá sí kíni ọwọ́ ní mọ̀wá sọ̀rọ̀ pé tí ṣe ni tí mo ṣe ni wa tashhadu bọ́wọ́ sí ń sọ̀rọ̀ lẹ́tẹ̀ ní yóò mọ̀ jẹ́rì àwọn èèyàn ma wá sọ pé àá kí ló wá dé tí wọ́n wá jẹ́rì takò wá báyìí ẹ̀yìn yóò máa wọ́pẹ́ kí ló dé tẹ́ríkẹ́ríkẹ́ ara mi jẹ́ tí wọ́n jẹ́rì takò mí àwọn eríkẹ́ríkẹ́ ó ti máa fèsì pé àtọ́kànà Allahu lẹ́bí àǹtọ́kàkùnlẹ̀ṣẹ̀ ọlọ́run ló fún wa lọ́rọ̀ sọ ẹbá lọ́rọ̀ sọ láyé nìsín ẹnu yóò gbà wájú nígbà tó náwó tó gbáyàn létí wọ́n wá dé wá ní kí ló dé ẹnu náà ní ó parọ́ ìmọ̀ tó dé ẹ tó bá jẹ́ pé eríkèéríkèé àwọn sọ̀rọ̀ láyé ni ọwọ́ náà ló ti kọ́ sọ̀rọ̀ pé mo gbá létí ni àwọn tó bá ti gbàgbé àlùkè àmà ìdájọ́ òfin ó tẹ́gí ni <clears throat> òfin ó change wọ́n máa bèèrè lọ́wọ́ rẹ̀ wọ́n tó máa bèèrè lọ́wọ́ rẹ̀ pé máa dínú kílẹ̀sìn rẹ̀ yóò wá sọ pé dínú Islam tó bá jẹ́ mùsùlùmí ni o tó jẹ́ mùsùlùmí òdodo yóò lẹ́sìn Islam lẹ́sìn wọ́n wá sọ fún pé <clears throat> wọ́n tó máa bèèrè lọ́wọ́ rẹ̀ pé wa ma zalika ar-rajulu alladhi ursila ilaykum táwa ní ọkùnrin kan tí wọ́n rántí yóò wá sọ pé òjíṣẹ́ ọlọ́wọ́n bá àdìsí ọlá ni ọlọ́wọ́n bá àdìsí ọlá lọ́nà tí wà yíyá nẹ́bí sọ̀rọ̀ wáwà rẹ̀ ọ̀sẹ̀lá tó wọ́n ní ọlọ́wọ́n bá àdìsí ọlọ́wà ni áà ẹ ti kú oríire ọlọ́wọ́n bá àdìsí ọlọ́wà sọ fún àwọn màláíkà pé ẹ bá wá aṣọ wá láti inú àlùjánnà ẹ dáṣọ ẹ bò ọlọ́wọ́n bá àdìsí ọlọ́wà ni ẹ ṣílẹ̀kùn fún ẹ ṣílẹ̀kùn àlùjánnà kalẹ̀ ẹ kí atẹ́gùn àlùjánnà àwọn òórùn àlùjánnà kó máa ṣe kí ni

yóò sọ pé ha ha la adìrí ìjọ mọ̀ wí náà ní pé ìmọ̀ nígbà tó ti wà láyé kọ́lá ìbá lọ mọ́sálásí nígbà tó ti wà láyé bóyá ń pera ẹ̀ ní mùsùlùmí ẹ̀ àmọ́ nítorí pé kò sí kíni nítorí pé kò sí kò sí yóò mọ̀ wá sọ pé ha ha la adìrí yóò lóun ò ma wọ́n tún bí ń bèèrè lẹ́ẹ̀kejì má di inú kílẹ̀sìn rẹ òun ò ma onímọ̀ náà ni tó bá tún bí àwọn ni arákùnrin tí wọ́n ti yíhun yóò ní ohun ma ń kàn ń sọ kankan òjẹ́ màmá

wọ́n ní yóò wá mú òdúrọ̀ kan lọ́wọ́ àníbi ní òdúrọ̀ tí ó mú lọ́wọ́ yìí tán bá fi na àpáta àpáta ó ti di ìpẹ̀ yóò ti di ìpẹ̀ àníbi ní eh, màláíkà tọ́lọ̀ tó gbé dìde tó mú òdúrọ̀ lọ́wọ́ yìí àníbi ní yóò wá sí ni anábì ní gbogbo nǹkan ní ògbọ́ ilẹ̀ sàkọ̀lẹ̀ yìí àfihàn àtàlìjẹ̀nú nìkan yóò rí gbọ́ gbogbo àtàwọn ẹran ní àtàwọn ẹjẹ́ àtàwọn nǹkan tó bá jẹ́ dábà tó bá wà nílé kàràkàrà abẹ́ anábì ní gbogbo ní ògbọ́ lásìkò tá à ń sọ yìí ilẹ̀ sàkọ̀lẹ̀ yìí èèyàn àtàlìjẹ̀nú nìkan yóò rí gbọ́ anábì ní bẹ́yẹn bá gbọ́ ní ìyókè èèyàn bá gbọ́ yóò pariwo ìróbà kẹ́yìn ó gbọ́ igbe láti inú sàárè ibi tá a fẹ́ lò òun náà ni pé gbogbo tá a wá sí láyé pátápátá ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ìtọ́lọ̀ ọba rẹ̀ pẹ̀lú òbí wa ó ti wá sọ àwọn ìbéèrè kalẹ̀ fún wa ẹ̀rí ìjọba wọn ìdánwò ayé wọn èyí sọ ìbéèrè fún yàn kalẹ̀ ẹ̀ wọn ní sọ fún yàn kalẹ̀ bá lọ́dẹ̀ jí ìbéèrè wọn kan ẹ kà mọ́ kálukú yóò mọ̀ múra náà ni ẹ bá kẹlé yìí yìí jáde jáde kí wá mú

ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمر وهم مهتدون الله بارك لنا يا وطن قولوا بارك لكم ولم يلبسوا إيمانهم بظلم تيو تيرو أبو تيباكو ما يبقوا كلا أبو تيو الشرك بالله وقولوا ورغوني بيبقوا وما يؤمن أكثرهم إلا وهم مشركون أقول àwọn èèyàn tó pọ̀ láyé ọlọ́run ló ń bẹ́ẹ̀ ó ní ọ̀pọ̀ àwọn èèyàn gbọ́lọ́gbọ́ tó bí dẹ́yìn àyàfi wọ́n tó máa tẹ́kiri wọ́n mọ̀ sí àwọn kankan tẹ̀ lábẹ́ tó jẹ́ pé gbogbo àwọn nǹkan tó ń fi ń kùn yìí ó tẹ́ kí ni ó tako ìgbọ́lọ̀gbọ́lọ̀ so àìsàn àǹfààní ti ń bẹ fún ẹni tó bá ní ìgbàgbọ́ sọ́lọ̀ ọba àti ọlọ́kan ṣoṣo òun náà ni pé yóò ní fọkànbalẹ̀ yóò ní fọkànbalẹ̀ láyé tá a wà ń bẹ̀ yìí tó bá tún jẹ́ òbí ìdàlùkẹ́ á máa yẹ̀kú mi àmì ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá rí pé ọlọ́kan ṣoṣo gbogbo tó bá dé bá yóò gbà pọ́lọ̀ ló mú wa ebi fọ́kàn balẹ̀ kan lélẹ́yìn àwọn kan bẹ nísìnyí nǹkan ò lè tẹ̀lẹ̀ sí wọn lásán bẹ́ẹ̀ bá tó lásán báyìí ni wọ́n sà sí wọn yóò lẹ́nu kan ní bóòlù ọ̀sán ti wá fẹ́ balẹ̀ ẹ́ tó bá yẹ tó yẹ kó ti béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́ bá rí pé ọlá ẹ́ yóò máa béèrè lọ́wọ́ èèyàn yóò máa béèrè nǹkan lọ́wọ́ àlìjànú ẹni tí ò bá ti gbá rí ọlọ́run bá lè kí ọlá kó jẹ́ pé ìdí bá fẹ́ béèrè kó bí ọlọ́run ẹ̀yẹn tó bá ní tó bá rí tẹ́rù bá ń bà kó béèrè sọ látọ̀dọ̀ ọlọ́run kó sọ kó mọ́ wá kí nìkan ìtọ́kan látọ̀dọ̀ àlìjànú àbí látọ̀dọ̀ èèyàn kan ẹni tó bá ti ṣe gbà àwọn eléyìí yóò ní fọ́kàbalẹ̀ òṣèlìkan tí ó dé wá bọ́ lónìí tí ó wà ó ti mọ̀ pé tọ́lọ́wọ́ bá ìkẹ́ ọlábá ṣe òun náà ní kíni òun náà ni ó ṣe èyí tí ò bá sì ṣe kò tẹ́lá kan tó lè ṣe àǹtara wa ni ẹ̀hún lọ́bí báyìí òun lọ́bí báyìí òun lọ́bí báyìí ní tọ́lọ́wọ́ bá ìkẹ́ ọlọ́wọ́ bá ṣe kò tẹ́ tó lè ṣe ẹ̀rí ìlú lọ́bí kan tó ṣe pa tí ọlọ́wọ́ gbọ́dọ̀ ṣe nǹkan báyìí àbí tó bá fẹ́ ṣe inú àǹfààní tí ń bẹ fún ni pé tí yóò ni tí yóò fi wà ìjánà tó bá jọ́ ìgbà ìyá mọ́ ẹni tí ò bá ní káwéèdì ẹni tí ò bá ní ìmọ́lọ́wọ́ bá lè jọ lánàá so tí ti bá ìmọ́lọ́wọ́ bá lè jọ rẹ̀ tó bá ti jọ́ ìgbà ìyá irú wọn ò ní sínú ẹni tí ó ni tí ó gbó ohun àlìjánà dèkòdèkò pé ìwà segin ni yóò àwọn àlìjánà inú àǹfààní ti bẹ fún kíni ti bẹ fún tàwíìd inú inú àǹfààní tó bẹ fún tàwíìd òun náà ni pé àwọn wọn bá nígbà tí wọ́n wà láyé ẹ̀ṣẹ̀ wọn pọ̀ ẹ̀ṣẹ̀ wọn wá mú wọn tẹ́kí ni kó dà wọn pọ̀ mọ́ àwọn ará alẹ́ náà káwọn owó náà títà orí ìdìbà ń bẹ lára rẹ̀ ọ̀dà bí òtù kí n ṣe ní báyìí lọ irú ẹni bẹ́ẹ̀ ò ní máa bẹ̀ bèrè lọ nínú náà ọ̀dà bí ẹni tí wọ́n fún ní ẹ̀wọ̀n ọyí ọdún kan life imprisonment tẹ́lá àwọn tí wọ́n fún life imprisonment nínú náà àwọn náà làwọn tó jẹ́ pé kí ni àwọn tí wọ́n ní tàwọ̀ ìdì rárá ìmọ̀lọ́wọ̀ bá àlekẹ́ ọlọ́kan tó so wọn kèése kó lẹ amálẹ tó bá lẹ tí ò tí sẹ́mì ò tí bọ́lọ́run rẹ̀ kí ó ti dùgbẹ́ fọ́lọ́run àmọ́ tó bá ti jẹ́ kíni tó bá ti sẹ́mì bá ti tó bá ti kú yányán irú wọn ni life imprisonment inú ìyà ọlọ́run ọba àdìkẹ́ ọlá àmọ́ tó bá ti pé ó ti sẹ́kù bá ti wọ́ báyà fẹ́ mi kan lókùn tí ó fi já irú wọn ìfọ̀kànbalẹ̀ wà pé wọn ò ní ṣe gbére nínú ìyà ọlọ́run ọba àdìkẹ́ ọlá ọlọ́run padà sí kíni yóò padà darí yóò padà yá fi wọn yóò padà yọ wọn inú àwọn àbàdí ti tẹ fún àtàwọn ìdìnnà so káwá sọ̀rọ̀ nípa àwọn orígun tàwí àwọn ìpín tàwíìdì mẹ́tẹ̀ẹ̀ta tí a kọ́kọ́ sọ níbẹ̀rẹ̀ wọn tó jẹ́ pé táwọn sọpá ìdarí pọ̀ abẹ́ kí ni kí alákọ̀ọ́kọ́ òun náà ni tàwíìdì rùbùbíyà kí ni a ń pè ní tàwíìdì rùbùbíyà òun náà ni ká ní ìgbàgbọ́ ife Allah subhanahu wa ta'ala òun nìkan ṣoṣo òun nìkan ṣoṣo òun náà ní ń dá gbogbo àwọn tí ẹ̀rẹ̀ ń ṣe onídàájú ẹ̀rù bí ò inú àwọn sẹ́yìn òun náà ni alkhalq ìdẹ́dà kò sẹ́lómi tó lè dẹ́dà lẹ́yìn ọlọ́ọ̀bà àríkọ́lá ọlọ́ọ̀bà àríkọ́lá ni alá lahul khalqu wa lahul amr ọlọ́ọ̀bà àríkọ́lá ni ẹgbọ́ òun lòun ni ìdẹ́dà ẹ̀rí gbómi náà al ọlọ́ọ̀bà àríkọ́lá tó fẹ́ fún tàwọn ènìyàn lè bàjẹ́ látara kíni látara agbára ìdẹ́dà yìí kéèyàn bá lọ lè gbé fẹ́lú mi tàbí rẹ̀ ń tẹ̀lẹ̀ káàkiri láwọn àwùjọ ẹni tí ń wọ́n ọmọdé ọ̀rọ̀ ọmọbí nìtì ọwá lóhun ti bẹ́lọ́n bẹ́lọ́n ọwá ní kò lọ sí ẹ́ wọ́n ní lọ sọ́rọ̀ bàbá kan wọ́n ní bàbá òun ni bàbá agbọmọlà wọ́n ní so irú eléyìí nìsín ó ti ibi tó yẹ kó ti mọ́lọ̀ lọ́kan soso ó ti fi ṣe gíní ó ti gbé fẹ́nìkan alkhali ọlọ́ọ̀bá àríkọ́ lánìkan ní máa dẹ́dà inú àwọn agbára ọlọ́ọ̀bá àríkọ́ láwọn jẹ́ tí ń ṣe òun náà ni àríb kí náà ń pè ní àríbùkù ẹ́n òun náà ni àyíòbá máa pè ní ìjẹ̀mú ìjẹ̀mímu fọ́fínà ẹ̀ẹ́nì kan ń pè ní àríbùkù yìí inú ẹ̀sìn nǹkan tó fẹ̀yìn

kò sí lọ́wọ́ ẹ̀nìkankan ẹnìkan ò ti lè dáadúó kò lè dáadúó ẹnìkan dúó inú àwọn bíbá àkọ́ bàjẹ́ dé lónìí wọ́n mọ̀ sọ fẹ́nìkan pé lágbájá nílò àrísìkí rẹ̀ ẹ̀ olóòtú gíní láti pé ẹn jíná lò pé ah, ọlágbájá ló tààbù náà rẹ̀ látẹ̀kùlé ọlọ́run bá rígbẹ́ látó ti parí iṣẹ́ rẹ̀ ti kọ́ àrísìkí ó kálùkù jẹ́ tí ó jẹ láyé alẹ́bìsọ̀lá wà lọ sọ́lá alẹ́bìsí jìbìrì wá fẹ́ ọ̀rọ̀ kan síun lẹ́mí alẹ́bìsí láti àmúta náà sún hátà tẹ̀tẹ̀kìmìlà rí kọ̀ha alẹ́bìsí ọlọ́rọ̀ ní kò sọ fún mi pé ẹ̀mí kan ní jáde láyé o àfi kó parí gbogbo àìsìkì tá a kọ́ lẹ̀ fún ó lò nǹkan rẹ̀ táwọn olè tẹ̀ gbọ́ ma orí tó fi lẹ́ẹ̀kọ́ ogún yẹn kìí ti àìsìkì rẹ̀ àìsìkì ti ẹni tó bá ti kíni èyí tó bá ti lò tán bẹ́ẹ̀ ẹ̀wù tó ti wọ̀ tó ti gbó àìsìkì rẹ̀ nu oúnjẹ tó ti jẹ tó ti dàjẹ́

o ni ó wà mọ́ múra sí ìlú ẹ̀kọ́ jẹ́ dúkìá jẹ́ gangan tó ẹ̀kọ́ múnú ẹ̀kọ́ fi ti sàárà kó múnú ẹ̀kọ́ fi ti dáadáa kó múnú ẹ̀kọ́ fi sàánú àwọn èèyàn tó ẹ̀kọ́ ni wọ́n lọ lé dé bá ìwọ̀n ní kàkún ó wà mọ́ sí ní gáàdì fún owó fáwọn tí ó jẹ ògùn ẹ̀ ọ̀nkú tán bá ilé ọ̀nkálùkù bá sí kí ni ọ̀nkálùkù ẹ bá rí pé ọmọ alágbájá náà ti ń kó mọ́tò ní àyẹ̀mọ̀ tí wọ́n <laughs> so ibi tá a ti lọ ni pé ìta ń pè ní àrídìkì àrídìkì gbogbo àwọn nǹkan tá a kàkà rẹ̀ lárídìkì tí ò bá wá tán tí ò bá lo kí ẹ̀ tán nígbà tí a ń lo káàdì ní kẹ́rìdì kọlù ni tó ń kọlù lọ́wọ́ wọ́n ti ń gbádọ̀rọ̀ lọ́wọ́ ti ń gbádọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀yẹn yóò kàn sí kí ni yóò kàn dání ó máa wù kí ló ṣẹlẹ̀ àrídìkì tánà so ọlọ́run bá àríkẹ́ ọlá ó ti gbogbo àrídìkì ló ti wá ní táìmù àrídìkì ojú tó ṣe fẹ́ lòmíì ìmọ́lẹ̀ ojú ẹlòmíì yóò tàn síwájú kí tẹ̀mí ó tó tán kò bá ní rí ìdí rí ìlàtẹ́lẹ̀ nígbàtí àrídìkì tójú parí kò ní rí nàmá ẹlòmín bẹ tí tọ́rọ bá tán kò ní lè sọ̀rọ̀ má ẹlòmín bẹ tẹ tí bá tán kò ní lè gbọ́n kankan má títọwọ́ bá tán kò ní lè fọwọ́ sí kankan má títẹ̀tẹ̀ bá tán kò ní lè rìn má tí jíjẹ bá tán kò lè jẹ kankan má tí mi bá tán kò lè mú máa

ẹ lọ sábẹ́ nìkan bẹ́ẹ̀ ti jẹ́ èèyàn ẹ̀yìn yóò bá ìjẹ́ èèyàn bẹ lọ́wọ́ rẹ̀ ẹ lọ lè sábà ẹ̀yìn tẹ́bá fẹ́ lówó ẹ lọ lè sábà tẹ́bá fẹ́ ti kílìkẹ́ lọ lè sábà gbogbo àwọn tí èèyàn lọ lè sábà wọn àtẹ́ntí lọ lè sábà wọn wọ́n ti ń ṣe kíni wọ́n ti ń gbé ìdínà tàwíìdì wọn ìmọ́nà ọba àti kí èyàn kí kí náà kórúkọ rẹ̀ àǹfààní kí nǹkan ó tẹ́ kálọ́n tí kí ó rá àǹfààní ọlọ́ọ̀bá àdìkẹ́lá ní máa ṣe àǹfààní nǹkan fún yàn kí máa kí nǹkan yóò dé kí ni kí nǹkan wúlò fún yàn wọ̀dọ́rù kọ́lọ́ pé ìnira ọlọ́ọ̀bá àdìkẹ́lá ní máa fara níyàn ẹ̀wọ̀n ní tìyìn ọlọ́ọ̀bá àdìkẹ́lá máa fi yàn ti sábà bí àwọn tátà ń sọ yóò àdìyàn rẹ̀ o akẹlùmí ti sábà bí àǹfààní fún ọ àmọ́ má gbé agbára rẹ̀ fún lónìí òun ló sábà ní fún ọ ọlọ́run afẹlùmí ti sábà bí ìnira fún ọ àmọ́ má wà tẹ́bà tí àwọn tó ní agbára ní alọ́ọ̀nù tó mọ̀ wá wárí fún ìgbà tó wárí fọ́lọ̀ nítorí pé gbogbo nǹkan pátápátá tọ́lọ̀un dá ní ọmọ ogun ọlọ́run kò sí tọ́lọ̀un lè lò láti discipline yàn tọ́lọ̀ máa wá ń fìyà jẹ́yàn tó wá lo kíní kan náà àwọn ẹ̀dá rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ogun tí ń fìyà jẹ́yàn ẹ̀ tó bá jẹ́ mú mi ní òdodo tẹ́lẹ̀ bá pé ní ó kọ́kọ́ rò náà ni pé á ah, bóyá níbi kan tẹ́mi náà ń ṣe tí ó kù díẹ̀ káàkó fọ́lọ́run tọ́lọ̀ wá fìyà jẹ mí kí ni ọmọ wá ṣe yóò wá padà sọ́dọ̀ ọlọ́run yóò wá ṣe ìsìnkà àmẹ́ni títí ìsáàmì bá fẹ́ lò

ẹlòmí bẹ̀rù àwọn èèyàn ìdí àwọn yìí ó wùlẹ̀ àdẹ́mìyàn lóbodò ni ọ̀rọ̀ yóò bá ní jẹ́mi lóbodò kò sí jẹ́mi lóbodò lọ́dọ̀ <laughs> ẹ̀mí tó bá kú àsìkò rẹ̀ tó ní lọ́dọ̀ Ọlọ́run ọmọ kékeré kú àsìkò rẹ̀ ni wọ́n làkọ́dà àlìmìnà lè mú àwọn alákàmọ́ tẹ́lọ́run náà pé ah, ọlọ́run jágbẹ́ àwọn arúgbó wa ọlọ́run jẹ́ kọ́jẹ́ kẹ́lẹ́ yóò síwájú kí wọ́n má jẹ́ wájú sí ẹ̀yìn níbi ètò tiwánu ètò ọlọ́run ọlọ́run sọ fún wa pé òun lòun ma al-mustaqdimina minkum àwọn tí ó síwájú nù yín àwọn alámà wà laqad alimna al-muta'akhirin àwọn tí ó gbẹ̀yìn àwọn alámà ó lè pé ìyá ni ó gbẹ̀yìn ọmọ ni ó síwájú ó lè pé bàbá ni ó síwájú ọmọ ni ó gbẹ̀yìn gbogbo àwọn ètò yìí ètò ọlọ́run agbọ́dọ̀ wá gbé agbára ọpọlọ́run pé òun nìkan náà ní máa ṣe gíní òun nìkan náà ní máa ṣe ẹ̀rí ọlọ́ọ̀bà àdíkọ́lá máa wá ń pààyàn pẹ̀lú gíní pẹ̀lú al-asbab pẹ̀lú sábàbí òun náà máa bóòtì pé à ìsọfún ìsọfún gìlagìla rẹ̀ pọ̀ àdékòtí ẹ̀wúwo tẹ̀ fúyẹ́ báyìí <laughs>

ẹni tó bá jẹ́ sábàbí ẹn a máa gbé sípò ẹni tó fi ìka ẹ̀jẹ̀ sábàbí nǹkan ẹ̀ láwàá di so inú àwọn agbára ọlọ́wọ́ bá rí kíọ́lá òun náà ní kíni òun náà ní alìmọ̀ta kápá yẹn àwọn ìlú bíi bẹ́ẹ̀ ní ìwò sí lọ́wọ́ wọn ti èyẹ nítorí pé wọ́n fẹ́ kú wọ́n ah, ni àà lágbájá oníkátàrí lọ́wọ́ lágbájá oníkìníkà lọ́wọ́ oníwọ̀n wà lọ́lẹ̀ jọ́sìn fún oníwọ̀n wà lọ́lẹ̀ wárí fún wọn ò ní

inú àwọn tẹ́tọ́ lọ́wọ́ àríkẹ́ ọlá ṣe ẹ̀rí ọ̀nà kan láń sọ́wọ́ inú àwọn ọ̀nà mẹ́ta là ń gbìyànjú láti gé pépèpé láì máa mú àwọn àyà wá láì máa mú àwọn hadith wá kábọ̀ rẹ̀ torípọ́jú lọ so ọ̀nà kan ká mú ọlọ́wọ́ àríkẹ́ ọlọ́kan tó níbi àwọn tẹ́tọ́ lọ́wọ́ àríkẹ́ ọlá ṣe àwọn tèlè rí ìjọ́ kí àwọn náà gbà bẹ́ẹ̀ wàlàyé sàáltàhùn mọ̀nàkọ́lá fọ́sàmà wáàtí wal arda la yaquluna ọlọ́run ní tẹ́ẹ̀bá ń bèèrè lọ́wọ́ àwọn kèfèrí ní pé ta ló dá sánmà ta ló dálẹ̀ tí wọ́n sọ náà pé kíni wọ́n sọ pé Allah tọ́wọ́ bèèrè lọ́wọ́ ta ní sáàrì kí mú yí láti sánmà ta ní wọ́n sọ pé kíni wọ́n sọ pé Allah wọ́n àwọn kèfèrí problem nínú wúrọ àwọn sábà yìí wọ́n máa ń gbà kọ́lọ̀ ní ṣe nǹkan ayọ̀ nígbà máa ń dààmú àwọn ẹ̀yìn tó bá wà nílẹ̀ ẹlẹ́ ẹ̀yìn ibi àìnígbàgbọ́ náà ní tó ọlọ́run ti lé payẹ̀ tó bá wà nílẹ̀ tọ́má ti wá wà lérí omi wọ́n mọ̀ pé tọ́ àti wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀ tọ́má wà nílẹ̀ ẹlẹ́ wọ́n mọ̀ ti kà ní tọ́má ti wá wà lérí omi wọ́n mọ̀ abẹ́rù wọ́n mọ̀ àti dáadáa wọ́n mọ̀ abẹ́lọ́n tẹ́lí pé bí àìdí gbàgbọ́ náà ìmò lè yán wà àtórí omi àtórí ọ̀dàn tàbí lágbàá lórí gbogbo ẹ̀ Allah so irú eléyìí agbọ́nrin alákọ̀ọ́kọ́ nù tó jẹ́ pé yóò mọ̀ wá fọ́ kẹ́yẹ̀ lẹ́mìí ipé àwọn kèbèrí gan tọ́lọ̀ rán nẹ́bí tọ̀láwà lẹ́wọ̀ sálàmù tí wọn ò ní pírọ́blẹ̀mù lẹ́wọ̀ yóò mọ̀ wá jẹ́ pé àwọn tá à ń pèrè àwọn mùsùlùmí àwọn mùsùlùmí náà gan lọ́tọ́ wá ń ṣe kíni tí wọ́n táwọn tó ń pè bá wọn pé ìsìn mùsùlùmí làwọn àwọn yóò mọ̀ wá ní pírẹ́lù gbà wọn tẹ́tà ń sọ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ pé mùsùlùmí náà máa ní pírẹ́lù nípa pé wọ́n máa sọ pé ojú ọ̀nà ni bẹ́ẹ̀ bá ti lé bẹ́ẹ̀ bá ti lé kẹsẹ̀ járí níbi àkọ́kọ́ yìí ẹlẹ́ẹ̀kejì ó yẹ kó rọrùn fún tọ́lọ̀bá bẹ́ sáànú ẹlẹ́ẹ̀kejì ó rọrùn fún kí ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni tàwídù rububi òun náà ni pé ìmọ̀ so ìgbà ní bọ́yẹ kó dégé ní kó sọ̀rọ̀ ìdá ara rẹ̀ fún kó ma wá sí òun nìkan kò yẹ kó ní rárá so òun náà ni ìfọ́rọ̀dù láì subhanahu wa ta'ala bil ìbádà òun náà wọ́n pè ní tàwọn ìdílé ìbádà ká mú ọlọ́wọ́ bá àríkọ́ láti kẹsùn ká máa dégé ní ká máa fún òun nìkan so pàǹtí àmì ìpapọ̀ والذين يعبدون من دون الله ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى àwọn yìí ní tí wọ́n máa pè ìkàmí lẹ́yìn ọlọ́ inú ma wá sọ ní pé ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa ẹni tààkà fi ń pè wọ́n òun náà ni pé akàfẹ́kàn sí gíní abẹ́sí wọ́n ti intermediary abẹ́sí wọ́n tún amọ́lọ́run èdè tẹ́lẹ̀ wá fi Allah subhanahu wa ta'ala tẹ́ẹ̀ tí wọ́n pè wọ́n so ibi táwọn ń gbé gíní ibi táwọn gbé láàká ìwọ̀n lọ́rùn so síbẹ̀síbẹ̀ náà ọlọ́run bá àríkẹ́ láti kóyọ pé ẹjẹ́ wọ́n ń ṣe yìí nǹkan tí ò bójú wọn àwọn tẹ̀lé lásìkò tá à ń sọ yìí àwọn fúnra wọn náà ni wọ́n fi ọwọ́ ara wọn ni wọ́n fọ ara wọn ni wọ́n lọ sóko àwọn náà ni wọ́n bẹ́gi àwọn náà ni wọ́n jòkó tí wọ́n ṣe wàhálà tí wọ́n dẹ́ẹ̀dẹ̀ dẹ́ẹ̀dẹ̀ wọ́n yọ ojú wọ́n yọ mú wọ́n yọ apá wọ́n yọ ọgbẹ̀ ẹ̀yìn tó wáyá tó bá ṣe léńtẹ́ tọ́wà àgbẹ̀ kàlẹ̀ wáyé wọ́n á ṣe pé olúwa mi o ní tí òwọ́ lọ dá olúwa rẹ̀ fúnra rẹ̀ àwọn tòbí ìtàn sọ yìí

ẹlẹ́kùn sílẹ̀ ìbára káì sọ́lọ̀ náà nù ọlọ́run tó pẹ́ náà lè ṣe fúnra yín ọlọ́run ò ṣe yín mọ́ kò dá yín mọ́ ẹ̀lẹ́ tó wá ń ṣe kíni ẹ̀lẹ́ tó wá ń so ibi tí problem wọn wà nù ibi tí problem wọn wà nù so náà ló fà tó fi jẹ́ pé gbogbo àwọn agbáni yìí òun náà ló fi jẹ́ pé ibi tí wàhálà máa pọ̀ sí jù fáwọn èèyàn níbẹ̀ òun náà níbi ọ̀nà ìjọsìn fọlọ́wọ́n bàdé kíọ́lá wàhálà máa àwọn ẹmọ ní problem gẹ̀gàn kò sí nǹkan tó fa problem bẹ́ẹ̀ tó tayọ ó dàrú kí láńpẹ̀ ní ìbádà ẹlòmíràn pé táńpẹ̀ ní ìjọsìn náà ni pé ó mọ lérí kákírun kágbáwẹ̀ káyọ zàká kálọ láti fi tán kò sí ìjọsìn mọ́ ìdókùn mọ́ bẹ́ẹ̀ ni nǹkan táńpẹ̀ ní ìjọsìn ismun jami'un lima ìkúlè ma yóò fi láha nínú àkùwàl wal àfáhìrá wal bàtìnà ìtàǹpẹ̀ ní ìjọsìn òun náà ni tọ́lọ̀ bá ti yọnu sí ṣe fún ìjọ tó dáa ní tọ́lọ̀ yọnu sí èyí tó hàn ní àbí tó pamọ́ àtàkùn ní ìbádà ni a máa sọ̀rọ̀ lẹ́nu yóò ti máa jẹ́ ìbádà ẹ́ kí wọ́n parí ìjà láàrin àwọn méjì nìsín ẹ́ ògbà tó parí ìjà láàrin àwọn méjì nìsín sí tọ́lọ̀ ń yọnu sí àbí tọ́lọ̀ ń bínú sí ni a sàtúnṣe náà ni ìbádà ló ṣe ohun ó sàánà aláìní ìbádà ló ṣe gbogbo tí ẹ ti ṣe tọ́lọ̀ bá ti yọ́nù sí ìbádà ni

ọlọ́wọ́ bá lékẹ́ lágbẹ̀rún fún àrẹ́sọ ní alìkùrán olúwọ̀ qala rabbukum ud'uni astajib lakum ó ní olúwa bá yí ó sọ pé ẹ̀pẹ̀ ní ìdá ilò àdéhùn ní láàrin wà tọ́lọ́wọ́ bá lékẹ́ lá kọ́lọ̀ ọlọ́wọ́ bá lékẹ́ lá tó sàdéhùn yà fún àwọn tí wọ́n bá fi ọlọ́run tí wọ́n rò pé àwọn onídìí ọlọ́run inna alladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin ọlọ́wọ́ bá lékẹ́ ló tún fìyà jẹ wọn nítorí pé wèé bẹ̀ lọ́run

alùmíọ̀ máa sọ yá rọ́pà yá ìlú yá rọ́pà yá ìlú ṣe rọ́pà yá ìlú ní ti báyìí ìta béèrè pé ṣe ló kọ́lọ́ náà ló wà ìtumọ̀ yá rọ́pà yá ìlú pé mo pèrè rọ́pà yá ìlú ọwá ń pè ọwá ń sọ pé yá rọ́pà yá ìlú àjíbílí yẹ rọ́pà yá ìlú wá sí kíni wá já mi lóhùn á ọ pé rọ́pà yá ọlọ́run ọlọ́run kọ́ ní tó bá ti àwọn kan tó jẹ́ pé àwọn kan ni wọ́n dá ahun fúnra wọn táàrẹ́ ìdí fún inú Al-Qur'an àbínú súnà wọn ló pa àwọn màláíkà ni ẹ̀ wọn ló pa àwọn màláíkà mẹ́jọ tí wọ́n gbá àlàárà tí ó gbá àlàáṣẹ́ àlàáràṣẹ́ ọlọ́wọ́ bá nípa yáàmìlú aṣọ àrọ́fíkà fọ́kàn yọmọ ìdí samaniya wọ́n a máa tó gíní ya sáàdà bílà ya sáàdà bá bílà ya arwa bílà ya arwa bá bílà ya sáàdà bílà ya sáàdà bá bílà wọ́n sàkárí mẹ́jọ bá wọn ń bẹ nínú kútùbà kan tí wọ́n máa ń gbé kàkiri máa ní kútùbà yàtí àbí kútùbà ìtawáka ń bẹ ń bẹ gbogbo tí ẹ bá jọ pé yá ẹ́ ó ti di kíni ìdí ó tẹ̀lé ó kọ́ lọ́rùn gbọ́dọ̀ tẹ̀lé nǹkan yóò gbọ́dọ̀ tẹ̀lé tó ìwé ní ìlú ti báyìí lórúkọ àdúrà lórúkọ pé kíni à ń sọ àdúrà yóò lámàwá lámàwá bá ẹlòmí wọ́n fún ní kíní kan wọ́n ní kíní wọ́n ní ọ̀pá ni ẹ́ wọ́n ní nígbà tó bá fẹ́ tẹ́ ojókónúlé oníjáde ó wọ kálíwá ẹ́ ìjòkótójókónúlé ní ti oníjáde lọ́lẹ̀ kírùn jama ìjòkótójókónúlé ní ti bí jíma bá débọ̀ oníjáde lọ́lẹ̀ kí jíma subhanallah so wọ́n wà ní kó mọ́ fa nǹkan ní tó tún wá mọ́ fa ìdí tí yóò mọ̀ wá jẹ́ kíni yóò mọ̀ wá jẹ́ àwọn okò àlìjànú ya tọ́kíjà kàbí ibu ya ṣàmṣà ya ìlú ya kìíní kan èyí ìdílé tí wọ́n mọ̀ wá fa àwọn kìíní yẹn tí ó mọ̀ wá fa nù wọ́n ní kó tàbẹ́lá wọ́n ní kó wá wọ̀tù àrí kan yóò wà nílé fásitì ẹlòmí olùfọ́ ti dè ẹlòmí olùfọ́ ti wá dè ẹlòmí olóṣù méjì kó tó jáde ibẹ̀ náà ni wọ́n ti máa sáré oúnjẹ fún lábẹ́ láìṣe ẹlẹ́wọ̀n láìṣe wèyí

bákan náà inú ìjọsìn fọ́lọ́wọ́ bá rí kíọlá òun náà ní kíni òun náà ní àtàwákùl tí yóò fara sí nǹkan èyàn lè dájú gẹ́gẹ́ bí ẹ̀dá fọ́lọ́wọ́ bá rí kíọlá dáwà àwọn ọ̀nà tó wá ń mọ̀ pé àlè ìdájú àlè ìdáṣe nǹkan fúnra wọn ọlọ́run ti wá sọ fún wa pé wàhálà wá ìfọ́tàwákàlú in kuntum mu'minin wàtàwákàlá ala al-hayy alladhi la yamutu abada ọlọ́run ẹgbára lé ọba àlàyé tí ò ní kú rárá tí ò ní kú láíláí ẹlòmíì láwọn bàbá kan tó gbára lé ó láwọn ìyá kan tó gbára lé ó láwọn kìnnì kan tó gbára lé táwọn yìí bá kú nìsìn yóò tún máa wá ẹlòmíì tó náà tún ní kíni tó náà tún gbówọ́ bí ẹlòmíì wọn yóò tún máa wá dípá àti ẹlákùn àwọn òwúlẹ̀ tó mọ̀tọ́ tún ṣe kíní dáadáa ó tún júwèé nìkan fún tí ìwọ́n bá tún kú yóò tún kú ń bẹ́ ìtò fi ń dààmú ara rẹ̀ káàkiri wọn táwọn kí alàlàyé lẹ́bi láyẹ̀wò gbára lé ọlọ́wọ́n ọba àlàyé tó ní kú rárá tó ní tẹ̀lé mọ́ ìdààmú ara rẹ̀ káàkiri

bẹ̀rọ̀bì náà kúlà àwùjọ bẹ̀rọ̀bì falak ọjọ́lọ̀ ọba àdékẹ́lá jẹ́ ìfà àṣẹ́bí náà ni pé máa wá sọ pẹ̀lú ọba àwọn yẹn a gbọ́dọ̀ wá ìsọ pẹ̀lú nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹlòmí wá sọ pẹ̀lú ogun ẹlòmí wá sọ pẹ̀lú pàró ẹlòmí wá sọ pẹ̀lú gbàdí ẹlòmí wá sọ pẹ̀lú gbẹ́rẹ́ ẹlòmí wá sọ pẹ̀lú àsokọ́ ẹlòmí wá sọ pẹ̀lú àsorọ̀ ẹlòmí wá sọ pẹ̀lú ìdí ó máa fi gbanú láàárọ̀ láàárọ̀ tíwájú kó tó jáde lé ẹlòmí ní ìdí tẹ́tí tẹ́tí rí ẹni lábẹ́ ẹni àìbẹ̀ẹ́sìtì yóò tún lè lórí oríṣìíríṣìí wọ́n wá sọ pẹ̀lú ẹ̀ sọmájì ti ṣe àwọn nǹkan táà ń sọ yìí wọ́n ti gbà ẹgbẹ́ gíní pé àwọn ti dé gíní àwọn ti wà kò tẹ́tí ẹ̀kọ́ sáà burúkà kan ẹlòmí máa ń jáde ọtí máa ń sáàrù lọ tó bá gbà dé kíní lódódó kan tí wọ́n so fún ẹ̀yìn yóò ti sáré dá mọ́tò tó pé dódódó gbàgbé nǹkan ó ti gbàgbé nǹkan ẹni ọmọ ṣe gíní ó ti gbàgbé nǹkan òun yóò mọ sọ́ọ̀hún ọlọ́run ọba àlejò lásìkò lórí gbọ̀dọ̀ ṣe gíní ológbọ̀dọ̀ mú lólùsọ́ọ̀hún ìní gbogbo àwọn nǹkan wọ̀nyí àlìjànú náà ni wọ́n lò tí wọ́n fi ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá àríkà láti júwe fún wa nínú Al-Qur'an àwọn àlìjànú fúnra wọn gan ni wọ́n tó wà sí rí àwọn tí wọ́n sábúrú yìí nínú wọn inú tó wàtò jíìlì anábì sallallahu alaihi wasallam anábì ṣe wáàsí fáwọn sàábé tán anábì ka Qur'ani tán anábì ti gbẹ̀yìn dà anábì gan ò rí àwọn àlìjànú tà ń sọ yìí àwọn àlìjànú ni wọ́n gbọ́ wọ́n sì rí anábì sallallahu alaihi wọ́n wá farabalẹ̀ wọ́n gbọ́ wọ́n gbọ́ wọ́n gbọ́ wọ́n gbọ́

أنه سمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا ẹwọ bá àwọn àjẹ́lú lè dìklẹ́ wọ́n kà gbọ́rọ̀ wọ́n kà wọ́n sọ fáwọn ìjọ wọn bàtán dé pé àwọn gbọ́rọ̀ kan lórí o Al-Qur'an ni wọ́n pè ọ̀rọ̀kan tó kọjá òye èèyàn ni yahdi ila rushd ìdáwà gbọ́ntẹ̀ yóò ń fi yàn mọ́nà lọ sójú ọ̀nà tó tọ́ ni bá a mọ̀ ní àríyí báwọn ti rí báwọn àwọn òṣèré ní àwé ti táìmù àwọn ti gbàgbọ́n ti wá o wà láàmù ṣìríkà bí rọ́bì náà àhàdà àtúpà nǹkan nípa pọ̀ mọ́lọ̀ wọn àwọn ìjẹni wọn lọ lè ti wá sí fún àwọn báwọn àwọn ìjẹni wọn bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ yẹn wọ́n sọ àwọn ọ̀rọ̀ yẹn wọ́n wá bá débì kan wọ́n ní wà ń tó àtìrí wọ́n tó àwọn èèyàn àwọn èèyàn tán bẹ̀rù àwọn èèyàn tó jẹ́ pé òdó nàbí rijalin minal jinn àwọn máa ń fi àwọn nánú àwọn àlùjànnú ṣe security ni ọmọ bí wọ́n wá tọ́ wọ́n ní tí ó ti yé wọn náà ní pé fazaduhum rahaqa gbogbo mẹ́ wọ́n sàn lé wọn fún ní kíni wọ́n lé wọn fún ìjìnà sí tọ́lọ́run wọ́n lé wọn fún ìtẹ̀rí àwọn ogun tí wọ́n ń tẹun àwọn àlùjànnú ti bẹ àlìjànú ò ní bèèrè kankan lọ́wọ́ rẹ̀ ju ìmánì rẹ̀ lọ ìmánì rẹ̀ ló jẹ́ gíní òun ló parí jànú tó ló fi wá sí gíní tó ló wà fún ọ̀nì tó fẹ́ kọ́ẹ̀kọ́ fẹ́ kó mọ́ protect ẹni tó bá ti gbé ìmánì rẹ̀ kalẹ̀ fún yóò yàn kanú àwọn ọmọ rẹ̀ pé ẹ̀yẹ máa tẹ̀lé káàkiri tẹ́fẹ́ yóò kúrò àlìjànú bẹ́ẹ̀ máa fẹ́ sá ọ ní gíní kan àwọn ó dá padà ẹgbẹ̀ mọ̀ ní ah, àgbára ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ́ máa fẹ́ sá fún sọ fún àwọn ọmọ dìfẹ́ǹdì ẹ àmọ́ àwọn náà ti satisfy ara wọn ti gíní wọ́n ti gba ìmánì lọ́wọ́ rẹ̀ wọ́n so ibi tí ń bẹ àwọn àlìjẹ̀nú ni wọ́n bẹ níbi ògbóró àwọn nǹkan yìí àwọn àlìjẹ̀nú náà ni wọ́n tú àkiri wípé àwọn tí máa ń lò wọ́n láti fi wá sọ wọ́n mọ̀ lé wọn fún kíni wàhálà àwọn òní tán wàhálà lérí wàhálà ni ẹ lọ wọ àwọn tọ́mọ yẹlé ológun káàkiri tọ́mọ yẹlé aláàfáà káàkiri tí pọ́blẹ̀mù wọn máa ń sọ́ọ̀bù ni pọ́blẹ̀mù òní sọ́ọ̀bù tí wọ́n mẹ́rin bá sọ́ọ̀bù gan àwọn afáwọn kò ní tàmú nígbà tí ò bá ti <laughs> tí ò bá ti sáàrẹ̀ sílé ọmọ lórí tó lọ sí tú nígbà tí ìṣẹ̀lẹ̀ fàájì ẹ́ tó irú àwọn tí wọ́n bá ti ń ṣogoro àwọn ìjọba ìṣòro wọn ní ṣòro gbogbo wọ́n sì máa kírétì wàhálà fúnra wọn wọ́n máa kírétì wàhálà fúnra wọn ìtàní wọn máa gbé sí wọn lọ́kàn pé àbí ẹsẹ̀ tó fi kọ yìí nìsín ẹ̀ bóyá ẹnìkan náà ń ẹsẹ̀ tó fi kọ tẹ́lí bá kọ wá nìsín ayé mọ̀gbá èyí tí fọ́ọ̀mù yìí lásán ẹni tó bá wà nílé tí àwọn ẹyẹ tí ma ń fò kí lórúkọ ma ń dúlé yóò ti súré bàbá ẹlákùnmọ́ pọ́tẹ̀ ẹ̀kan dún alájìkú mi tó bá ìsọ fún bàbá náà tàkúté rẹ̀ mẹ́ranù òun náà ní sọ pé àyẹ́kàn dún tí ẹni yóò ní àbíkó múra ọ̀tá àwọn tánù irú ẹni bẹ́ẹ̀ tó bá ti wá sí kí mọ̀ wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́gbá sáà kò ní jáde kò ní pò ní ìṣòro kan kò ní parí ìṣòro rẹ̀ ẹmọ̀ kó omi kan yóò mọ̀ bọ́ sí omi tó ní àlàáfi sọ pé ẹni tó bá ní tàùtí yóò ní kọkànbalẹ̀ àmì ẹyẹ tí ń dúpà sẹ́yìn bá sùn lóru ẹ̀yìn mo tún sùn ní lọ́nu ní ìsìnlájí láàárọ̀ mọ́pẹ́ yẹ̀ kanú ẹ́n kéèyàn bá lálàkàlà èèyàn máa lálàkàlà ànábì sọ fún wa àbí ìwọ bá ti lálàkàlà sètánì fi làkà ìrẹ́ tẹ́rẹ́ olóyún agbẹ́ni kan gbé ọlẹ́yìn lójú oorun nísìn ó wà á sáré mọ́ á sáré káàkiri sípà tó wá jẹ́ òwá bẹ́rì rẹ̀ mẹ́mọ́ ni ó mọ́ á sáré káàkiri àyẹ̀ ah, mọ̀gbà míì èyí kọ́lá látọ́jú mo lá ah, àwọn àgbẹ́gbẹ́ ah, mọ́sàbíra o àbíká múra o àbíká rú ọ o ó wà máa dá wà láàrẹ̀ káàkiri èyàn máa lára wá lára kálá àwọn billahi min sharri ma ra'aytu fi manami hadha an yadurrani fi dini wa dunyaya anábì ti kọ́ wa tó bá lára tí ó dáa tó bá jí táwùdálẹ̀ mẹ́ta sáfọ́sì rẹ kó o ti wá sọ lọ́dọ̀ ọlọ́run kó o bí aburú nǹkan tó rí anábì ní mọ́sọ̀lẹ́ni mọ́ ìlẹ̀sọ̀lẹ́ni kankan máa bá tiẹ̀ lọ àìmọye àlá tẹ́lómi ti ó sọ ìjàbùdà torí àlá lásán

ta ní ilé bá pa wọ́n máa kálà bínú wọ́n wà láti gíní wọ́n wà jẹ́ síbẹ̀síbẹ̀ náà wò tún ní orí bẹ́ẹ̀ náà àwọn tí máa lọlé àwọn oníyẹ̀bí wò ẹ̀rí ẹlòmí bá àwọn tí wọ́n lọ lè yẹ̀bí olódọ̀ rẹ̀ alámọ̀rí tí wọ́n gbọ́ òtégírí kò lójútú ẹlòmí ìlàdáwò tọ́nà fi kan lára ọmọ rẹ̀ wọ́n náà ó ti débẹ̀ ó ti rí ẹlòmí àwọn ọmọ tí ẹ̀ náà rọwọ́ mú òrí kankan rọwọ́ mú sánsọ láyé òun náà àwọn ọmọ rẹ̀ ò kéèyàn yóò sì wó sì máa lọ lè bá bí àbẹ́jẹ́ ń jẹ́ èèyàn ìbá ní ilé òfin jẹ́yàn lọ́wọ́ kò ní kọ́ sí fọ́mọ rẹ̀ so èyàn ti máa rí gbogbo àwọn nǹkan yẹn tí wọ́n sọ nǹkan mí fún ọ níbi kò ní rí bẹ́ẹ̀ ẹ̀yìn tó bá rí bẹ́ẹ̀ rí ní kò sì ní rí bẹ́ẹ̀ ó yẹ kó ti mọ̀ pé ọwọ́ ti já nù tó bá tún dọ̀rọ̀ ẹ̀ níbi yóò tún pa lọ́nà mí fún ọ bí a náà wọlé ọ̀nà mí bẹ̀ látún segin ní látún fi gbà so téèyàn bá ti ń ṣe irú àwọn nǹkan báyẹn ìrònú ò ní segin ní ìrònú yóò ní straight kò ní dọ́gba àti tó bá jìnà sí òwúrọ̀ àwọn nǹkan báwọn inú àwọn ìjọsìn òun náà ní azaba ìpa ẹran ẹ̀yìn táàbà dúnra ọlọ́run bá rí kí ọlá a kì í pa nǹkan kan fún nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ balẹ̀kíọ́lá àwọn ẹlòmí ń pa nǹkan mi ẹ̀ wọ́n ń tàjẹ́ ẹlẹ̀ fún nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ balẹ̀kíọ́lá tó jẹ́ gbogbo àwọn nǹkan ọ̀yẹ́ ẹbọ ni ẹlòmí ní ọgùn mi ní ìjọba ẹgbẹ́ tó bá kú ọtí ẹ̀hún tán yóò wá ní ẹwà sí kíni ẹwà ju ẹyẹ létí ó ti pa nǹkan ó ti tàjẹ́ ẹlẹ̀ fún nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ balẹ̀kíọ́lá ẹlòmí ó ju ẹran tí ẹlòmí ó ju nǹkan ní tí ẹlòmí wọ́n sọ fún pé ẹran ó wà lọ rẹ̀ pa sórí ìka mẹ́ta ó ti pa nǹkan nípa kọ̀mọ́lọ́wọ́ balẹ̀kíọ́lá قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين àtìmú bá ń kí àti ìpẹran àtà ń pẹran ìgbọ́n ìtàjẹ́lẹ̀ wa ọlọ́run bá ríkẹ́ lọ́lọ́run gbogbo ẹ̀ tó gbóró àwọn nǹkan wáyé agbọ́dọ̀ jìnà sí ọlọ́run bá ríkẹ́ láti kẹlágbọ́dọ̀ pa ẹran fún àgbàlá kọ́dà sí gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ pàà ń tíyàn lọ síbi gbogbo àwọn kan òun náà ni gbogbo àndáni ní tààrà wọn wà ní ọlọ́rẹ̀ wá ewúrẹ́ dúdú wá wọn ni ọlọ́rẹ̀ wá gbogbo ní ojú tó rí dúdú yí ká ojú rẹ̀ wá wọn mọ̀ wá fún yín láwọn prescription rí gidi tó bá ti ń fún yàn ní àwọn prescription níbi ẹran pípa ẹlọ́lẹ̀ mọ̀ yí kéèké ti ẹran tó yọ lọ́n wọ́n tún yàn gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ lọ́nu lọ síbi gíní lọ síbi máa fa nǹkan máa fẹ́ràn fún kàmílẹ̀ ọlọ́ọ̀bà àwọn tá a gbọ́dọ̀ sọ́ra fún ojú rẹ̀ fún wa tàbá fẹ́ pẹran jẹ kò tẹ̀ ní ìdíwà aláà kọ́lá tó bá fẹ́ pẹran tó fẹ́ ti sàárà látọ̀ka ara rẹ̀ kìí fẹ́ nìkan kan ló dáwọ́ bẹ́yà olè ẹran lápèjúwe ọkàn mú kan náà àwọn orúkọ rẹ̀ ó bá ju oge olóòtọ̀ ẹlọ́wà fún lágbàyàbà ẹlọ́wà fún lágbàyàbà yìí kìí ní kí wọ́n dáwọ́ sàárà kò tẹ̀ ní ìdí kọ́tẹ̀ ẹnìkan tẹ̀ mọ́ ju rẹ̀ fún ọ wọ́n sọ fẹ́ lómi ìkọlọ̀ lè ẹran wá wọ́n ni wọ́n ni tó bá ti ra ẹran yìí tán ẹwùn tó tó bá ẹran yìí ma mú ọlọ tó bá ti wá dé ọjà ibi tó ti rà yọ okùn kó tú máa lọ kó wọ́n sọ bẹ́ẹ̀ nínú àwọn tí tẹ̀lẹ̀ ní ẹbá àti àwọn ẹlẹ́ran wọ́n sọ bẹ́ẹ̀ tó bá débi

wọ́n ń tìyàn lọ síbi kíni ìpa ẹran fún nǹkan nílẹ̀ ọlọ́ọ̀bà àdìsí ọlá ni kájà tó mẹ́rin níbi ọ̀rọ̀ tàwíìdù alòkùnrinìyà ẹ̀ ẹlẹ́kẹta onídàájú tàwíìdù làtúnà wọ̀ sípàdì kámú ọlọ́ọ̀bà àdìsí ọlá sọ̀tún níbi àwọn orúkọ àtàwọn òye rẹ̀ ẹ̀ láwọn orúkọ ọlọ́ọ̀bà àdìsí ọlá yìí ọ̀nà wo làágbà mọ̀ àmọ́ mọ̀ pẹ̀lú kọ́tọ́lọ́ọ̀bà tẹ́ra ẹnu Al-Qur'an àmọ́ mọ̀ pẹ̀lú kọ́tọ́lọ́ọ̀n bá ṣe àtànàbí sọ̀lá àrùsọ́lá bá kọlọ́n fún wa nínú àwọn àdíjẹ̀ tó lálàáfíà táà bá sí lọ́nà tọ́tọ́nà àwọn eléyìí gbogbo nǹkan ní tó bá ń pẹ̀lú kọlọ́n kálọ̀ lè mọ̀ pé agbọ̀dọ̀ jìnà sí i àwọn ẹlòmíì wọ́n mú àwọn nǹkan kan kọ tí ò ní nítumà wọ́n sọ pé kíni wọ́n lè kọ́ lọ́wọ́ bàálì kíọ́lá ni ọlọ́run ti júwe fún wa ọlọ́run sọ fún anáàlù kọ́lá ní pé wọ́n lè láyé láti máa wùlẹ̀ ọ̀sùn náà fàájẹ̀ ẹwù kò bìhà ọlọ́run bàálì kíọ́lá ní àwòkọ tó ti kíni àwòkọ tó rẹwà ọlọ́run ní àwòkọ yẹn náà ni ẹ máa fi pè ẹwà rí àwọn ẹlòmíì wọ́n máa fi ó kọ mí pé tẹ́ bá lu Allahu ẹ́n yóò fún yín ní 66 tẹ́ bá lu Allahu alif 1 lam 30 lam tó tẹ̀lé 30 how ló parí rẹ̀ 6 ẹ́n ó wá jẹ́ kíni how tó parí rẹ̀ 5 ó wá jẹ́ kíni ó wá jẹ́ 66 wọ́n sọ fún pé ádàdí Allahu òun náà ní kíni òun náà ní 66 ẹyọ kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ ní tẹbá tó ń wọ̀n náà pẹ̀lú àwọn òká wọn ẹ́ yóò fún ní títí títí ni so wọ́n wá sọ gíní wọ́n wá sọ di okọ̀ lọ́wọ́ wọ́n wá fún wọn wà ní malọ́lípa ya àlẹ́lù ya bàtùmẹ́dù ya jẹ ìnájù malọ́lípa gíní malọ́lípa bọ́ta lọ́gọ́dà 44 malọ́lípa dàmdàmù malọ́lípa ibá ikú wọn fún láwọn káì títí owó sì jòkó nulé so irú àwọn eléyìí nísìnyí ìpín ọlọ́wọ́ bá rẹ̀ kẹ́lá ló kọ́ mí tí ó sọ́ra rẹ̀ ní

lórí gíní ní sísámà ètò tí ayé ní ìjà mẹ́ta àgbẹ̀yìn òru ọlọ́run ti máa bèèrè pé ta ló fẹ́ tọ́ra foríjì kí n foríjì ta ló ní tó fẹ́ bèèrè kí n fún ọlọ́run tó fẹ́ fún wa a gbọ́dọ̀ jìnà ìrẹ̀ ọlọ́ọ̀bà àdìjọlá mọ̀ sílẹ̀ ọlọ́ọ̀bà àdìjọlá ròyìn ara rẹ̀ pé ọba tó ní ọwọ́ ni yadullahi fawqa aydihim ọlọ́ọ̀bà àdìjọlá ní ọwọ́ ọlọ́run bẹ lórí gbogbo ọwọ́ nígbàtí wọ́n dáwọ́ wọn jọ tí wọ́n ṣe gíní tí wọ́n ṣe ọlọ́run ẹni tó bá gbẹ́lẹ̀ sẹ́yìn ẹn ó ti ra rẹ̀ ní àtàwọn nǹkan ní tọ́lọ̀ ọba àríkẹ́ lámọ́ fi tẹ́kíní inú àwọn ìròyìn rẹ̀ tọ́lọ̀ ọba àríkẹ́ lámọ́ fi ròyìn ara rẹ̀ àgbọ́dọ̀ tẹ́kíní àgbọ́dọ̀ gbé kankan jù sílẹ̀ láláì kan fi ròyìn ọlọ́ọba àríkẹ́ lá ẹ̀rí àwọn àfẹ́tẹ̀ta yìí òun náà ní kíni òun náà ní ìta àmàtí kíni òun náà ní ìta àmàtí tàwíì òun náà ní ìta àmàtí ìmọ̀ ọlọ́ọba àríkẹ́ lálọ́kan tó jẹ́ pé téèyàn bá fi lè gbìyànjú tó dúó déédéé ẹ́ inú àwọn náà láàmà sọ pé kí ni láàmà sọ pé àwọn tí wọ́n gbé ayé tó nítumà àwọn náà láàmà sọ pé àwọn náà ni wọ́n gbé ayé tí wọ́n ti tí ọlọ́wọ̀n bá ìgbọ́lá tó ní kan wá sí láyé bẹ́ẹ̀ tí wọ́n ń jì sọ́fìn nínú gbogbo so a sún so ká dáadó báyìí torí pé àsìkò mọ́gbìbì so abẹ́lọ́wọ̀n bá àríkẹ́ọlá kọmọ́sá tiwa ní ẹrú tí máa gbódòdó tí ó sì tẹ̀lé abẹ́lọ́wọ̀n bá àríkẹ́ọlá kó ti ẹrú tiwa lẹ́rú tí máa mọ ìbàjẹ́ níbàjẹ́ tí ó sì dènà sí èyí tá a wí kọ́lọ́wọ̀n bá àríkẹ́ọlá kó jẹ́ kó wúlò fẹ́ni tó sọ kó kó wúlò fáwọn náà tá gbọ́ kọ́lọ́wọ̀n bá àríkẹ́ọlá kó jẹ́ kó jẹ́ ìbálẹ́jọ́ dáadáa fún wa tó bá أشهد الله وقال وسلم وسلم وصوره وقلوب الدين أشهد الله سبحانه وتعالى أكبر أشهد الله سبحانه وتعالى في أباته أتوقف أن يشهد الدرس الواقع نأتي gẹ́gẹ́ bí ìsọ̀rọ̀ ti sọ pé àpò ìrántí ń wọlé ọ̀rọ̀ rẹ̀ ìrántí ti kó tó fún ẹgbẹ́ bá ní ìbéèrè kan síbi kò kí á béèrè sí àwọn ìsọ̀rọ̀

bá dájọ́ lẹ́sẹ̀ ìta tí bá fún àpè tó bá fún àpò ká bá fún àjùlọ àlá ìdílé ní ìjọpọ̀. lábẹ́ bẹ́ẹ̀ dápọ̀ fẹ́ kí ẹ̀sìn pàkíyèsí wà lórí ọ̀rọ̀ èyí ti ohun tó bẹ́ẹ̀ ló sọ mo ti rí pé náà bàtà ní sọ̀rọ̀ sọ̀rọ̀ sábà máa ń padà bá ti lọ àwọn tó bá ti rí àwọn ìgbàlódé àwọn ìgbàlódé àti ìgbàlódé jazakumullahu khairan àìbéèrè ah, tí ẹ béèrè béèrè tí ó dà púpọ̀ ni ah, torí àyè tó gbà wá ní gbogbo àwọn kàràkàrà bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a gbọ́rọ̀ dé sẹ́rí gbólóhùn yá tó bá ti wà ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ méde Yorùbá òun náà ni ìrẹ àbí mo pè ọ́ ìtumọ̀ rẹ̀ ni tá a bá wá fẹ́ sọ pé ìrẹ ìrẹ àbí mo pè ọ́ nítorí gbọ́dọ̀ tẹ̀lé òun náà ni orúkọ Allah ẹ̀ àwọn orúkọ Allah subhanahu wa ta'ala ẹ́ Allah Ar-Rahman Ar-Rahim ẹ̀gbọ́n àwọn orúkọ yìí àwọn orúkọ náà bá lè jọlá ni àwọn orúkọ tó rẹwà ni ṣùgbọ́n náà ọ̀nà táwà gbà táàmà fi orúkọ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ìtaàmà fi pè táàmà fi ti àtẹ̀gbọ̀sọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá Ànábì sallallahu alaihi wasallam júwe rẹ̀ fún wa nínú àwọn àdúà táàmà sallallahu alaihi wasallam júwe fún pé ẹ̀sàn fẹ́ pẹ́ lọ́hùn ẹ̀ ànábì ò sọ pé yóò bàbá ìdíkẹ́ máa ṣe irú eléyìí nísìnyí òun náà ni èèyàn a máa ṣe láláìka láláìka ìgbàdì àwọn àdúrà mi bẹ tánábì ní ká máa ṣe tó jẹ́ pé ànábì kó kàdí àlùmọ̀kọ́ ìyàdá ànábì dé wọn pẹ̀lú òǹkà kọ́dà ìdí wà tánábì dé pẹ̀lú ààyè àyè báyìí lẹ́sìn máa ṣe léyìí ó dè mí pẹ̀lú àsìkò tó yẹ pé a gbọ́dọ̀ gbé táyè yìí sí àyè bòmíì lápẹjù oníta bá sí ká ṣe alhamdulillah

tí yóò kàmà pé ya Allah ya Allah ya Allah ya Allah àbí kí yàmà pé ya Latif ya Latif ya Latif wọ́n ń pè lọ bẹ́ẹ̀ wọ́n nílò eléyìí irú ọ̀nà ìgbà tí àdúrà báyìí wọ́n ní kí èso ọ̀nà tàbá lọ́wọ́ àdàbí sallallahu alaihi wasallam wọ́n ní ọ̀nà ìgbà tí àdúrà tó jẹ́ kíni tó jẹ́ àdádálẹ̀ ni nítorí pé tàbá fẹ́ fi ọlọ́wọ́ bá àdéṣọ́ lá tàbá fi lè fi orúkọ yẹn a fẹ́ fi orúkọ yẹn béèrè kan ni kí a rò fẹ́ béèrè wàlìláyìn kọ́sàrùlẹ̀ àlá kí ọmọ ìyọmọ wá pẹ̀yẹ̀ ní ìsìnlápẹ̀jú rẹ̀ nìsìn

ẹ̀rí pé ànábì ọ̀kàmọ́ sọ pé ọba ilé ààrẹ wọn sọ pé yáhìí akọ̀yún yáhìí akọ̀yún yáhìí akọ̀yún yáhìí akọ̀yún ọba alàyè ọba tó dájú ìráhùn àti ká sẹ́gí pẹ̀lú ọ̀kẹ́ rẹ̀ níbi ṣe gíní òun náà níbi ń wá ìrànlọ́wọ́ àfihì ìṣáàlì kùlà dákùn máa tún gbogbo àlámà níbi ṣe wà láti fi ìlànà sí sọ́dún pàtà àìmá dámi dára ní ìtẹ́jú kan tẹ́ mọ̀ pé àdúrà nu ó yàtọ̀ sí pé ní ẹ̀sán sọ pé yá ti níkan yá ti

tábà sọ nǹkan nípa ọlọ́run òun náà ló mọ̀ nípa ọlọ́run gbogbo wa lọ òun náà ló sì sọ ní ó sọ fún wa so gbogbo àwọn nǹkan pé wọ́n fi òǹkà sí ẹja máa sọ́ra àti ká jẹ́ pé dára gbà fún wa ló ń kà lé lórí àgbọ̀dọ̀ mọ́ manufacture òǹkà fúnra wa nítorí ìhun náà ara àdúrà ló wà ànábì tó fún aládùúrà pé ẹ máa ṣàdúrà báyìí ẹ̀ẹ́n káwá fún kà sí ká fi ààyè sí ká fàsìkò sí ẹ̀ẹ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí àti ká fi ìṣesí kan sí káwá ní àdúrà yìí tó bá fẹ́ ṣe ó wọ́ sọ funfun ni àdúrà ìjọba fẹ́ ṣe ó gbọ́dọ̀ máa gbà wẹ̀ ní kó tó ṣe gbogbo àwọn kan yẹn áàpùkátà tẹ́ẹ̀rí látọ̀dà ní sọ̀rọ̀ àwọn àlùsọ́nà pé wàjú àríwó bá ṣe ọgbà rẹ̀ ni ó bá ṣe owó sọ fún ni àbílẹ̀ ìwọ́n fẹ́ ṣe owó aṣọ ni ó tàn àbẹ́là ni gbogbo láwọn nǹkan wọ̀nyí ṣe àdúrà mímọ̀ wọ́n ni wọ́n ṣe lórí ọ̀sán lówó lọ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí a ní di ẹ̀yí látọ̀ dà lẹ́bí sallallahu alaihi wasallam síwájú ká tó ti kíni ká tó lè máa rí ìtàn yẹn gbé nítorí pé ewu tó wà ń bẹ òun náà ni pé ọlọ́run ọba àlekẹ́ ọlá nìkan ní máa ń ṣòfin ẹ̀sìn o kò yé sí ìṣòfin láti ẹnu ẹnì kankan ju ẹnu ànábì sallallahu alaihi wasallam lọ sọtawájú wá rí nǹkan báwọn a máa sàlá sáà ti pé bó láti rí tó gbé ewu tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ní irú béèrè nù sáré sáà sọ yìí bẹ́ẹ̀ yàn bá ti gbáwájú ẹ̀yìn tánàbí sọ̀rọ̀ kan tí wọ́n tún gbọ́ yéjú ànábì lọ tánàbí lẹ́ ti báyìí tó ní ẹgbọ̀tún tí wọ́n náà gbóòtì irú àwọn ọmọ tó bá ti gbóhùn sàárè tó máa ń bèèrè lọ ẹ̀pẹ́ tá alákùnrin kan báyìí báyìí báyìí sí wọn ti yìí irú ẹni báwọn yóò ṣòro fún láti dáhùn rẹ̀ nítorí pé kò ṣe gírí nítorí pé kò tẹ̀lé lánàá rẹ̀ nígbà tó fi wà láyé wallahu ta'ala a'lam Ìbéèrè àìrìn abẹ́tàdúrà àjọ ń bá bá àyàn àti àtẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àwọn tó pé ọlọ́run mọ́ta wọ láàmì ìgbẹ́ túnfọ́ bẹ́ẹ̀ ìlọ̀lẹ̀ bẹ́ẹ̀ súra kàmbẹ̀rẹ̀ ayà kàmbẹ̀rẹ̀ lọ́tù báyìí láti jẹ́ tí ń dá wà lálẹ́ láwùjọ wọn fi kẹba báyìí ṣe gbọmọ ayẹ́sìn tó láti kọ́ yọ wọn á nà ní ọ̀sà ìjìdá lùlá bẹ́ẹ̀ àtẹ̀lẹ̀ ìgbọmọ àwọn ọ̀rẹ́ àhẹ́ ẹ̀dá ń dá ìkàlẹ̀ ní àwùjọ Ilé ìgbàgbére yìí, ìbéèrè tí ó ń kàtà àtìkò yìí. Ìbéèrè gbígbé láti ìbéèrè ẹlẹ́gbẹ̀ẹ́ òun náà ni pé aya wà ní masajid àdìgbà pẹ̀lú àti ìdọ̀rùn àmàlí àhàdà. Tó àkọ́kọ́ ni pé aya ọlọ́wọ́ bá àlejò ọlẹ́yìn dá wà lálẹ́. Àbẹ́ tí wàhálà bá ń bẹ lára rẹ̀ lókù. Nítorí pé ibi tá a ti lé àgbọ́yé aya ọlọ́run, ọlọ́run ti júwe rẹ̀ fún wa. Tí a bá Al-Qur'ani àmọ́ túra rẹ̀, ṣáàtì fi gbọ́ àbáyà kan gbọ́ àyà ní ìyé Ànábì sallallahu alaihi wasallam náà a máa tú Al-Qur'ani fún àwọn sàábé ní kí ó bá yé wọn kọ́dà ń bẹ́ẹ̀ àwọn sàábé Ànábì náà tó jẹ́ pé àwọn àgbà onítẹ̀fìrù ni wọ́n sáma tú hadith sáma tú kó sáma tú Al-Qur'an òtá bá ti wá rí àyà kan ní Al-Qur'an a lọ ní àwọn tíra tẹ̀fìrù ni kìí ti báwa náà láàájòkó ní jòkó àbá tí ó mọ̀ tú Qur'ani fúnra rẹ̀ a lọ sí ọ̀dà àwọn tí wọ́n gbáwájú wa wọ́n jù wá wọ́n ti wáyé síwájú wa wọ́n jù wá lọ níbi mímọ̀ wọ́n jù wá lọ níbi tí súnmọ́ àsìkò wàtálùkù rá ní sọ̀kalẹ̀ wọ́n súnmọ́ bẹ́ẹ̀ jù wá lọ àwọn àlọ́ ìwò pínpín wọ́n sọ nípa rẹ̀ so nǹkan yẹn náà ni ó fà tó jẹ́ pé ayọ̀ ní màdá wà láàrẹ̀ àmúdẹ̀ bá ti rò pé àwọn èèyàn ni wọ́n ń rìjáàlì wọ̀n náà ń rìjáàlì àwọn sàbílẹ̀ túnjú wọn àwọn àlẹ́ túnjú wọn náà tí a bá ti gbé ara ìdẹ́bẹ̀ ó ti gbé ara ìdẹ́bí gíní débi ìgbéraga nù wà á nà masajida lillah áyà yìí ìtumọ̀ méjì ló tẹ̀síwù rẹ̀ wà alimasáàjì

fàlẹ́ tẹ̀lé ọmọ aláhi àhàdá ẹ gbọ́dọ̀ wá pé nǹkan nípa pọ̀pọ̀ lọ́wọ́ bá lè jọlá wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ni pé a gbọ́dọ̀ lo àwọn nǹkan wọ̀nyí láti fi kíni láti fi gbé ẹlòmíì tóbi àbí láti fi bàbá rẹ̀ ẹlòmíì lẹ́yìn ọlọ́wọ́ bá lè jọlá so níbi àtẹ̀fíhùn yìí òun náà láti rí àdífi anábì ní wọ́n pa mí láti kí máa forí kanlẹ̀ lórí kíni lórí àwọn egungun méje kan anábì sallallahu alaihi wasallam wá bẹ̀rẹ̀ sí ká anábì wá ní wájú ó ti tọ́ka sí imú papọ̀ mọ́ wájú ó jẹ́ alákọ̀ọ́kọ́ anábì ka ọwọ́ méjèèjì ó di mélòó ó di mẹ́ta ó di mẹ́ta anábì ka ikún méjèèjì ó di mélòó ó di márùn-ún ó ti ka etí ẹsẹ̀ wa so àwọn ikú méjèèjì yẹn àwọn náà ni wọ́n ti kíni àwọn náà ni wọ́n pa wá láti pé ká máa fi kíni ká máa fi balẹ̀ fún ọlọ́run ọba àlejò ọlá pé ká máa ti fi kíni ká máa lu àwọn nǹkan wọ̀nyí láti fi bàbàrà àbí láti fi yé ẹlòmíì tóbi so mi rò pé àyà yẹn ó ẹ̀hẹ́ ó kíyà dáadáa sábà padà sí apàdà sínú kúrúdùbí apàdà sínú ibnu kẹfì apàdà sí tọ́bárí àtàwọn sàfàtìrù míì àdìgbà wọn láyé ẹni pọ̀ sí wẹ́wẹ́ ìbéèrè lẹ́ẹ̀kejì ẹ̀hẹ́n pé tàà bá ń tàdúrà ìjà rẹ̀ máa fi táwọn sọ pé ọlá ànẹ́bì ọlọ́run dákùn sí nǹkan báyìí fún wa ẹ̀rí ìtàfi sọ̀rọ̀ àdúrà tàbí ti àkàsọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá eléyìí náà wà lára nǹkan tọ́lọ́run ọba àlejò ọlá ti parí bá ànẹ́bì kó tó jáde láyé ọlọ́run ọba àlejò ọlá júwe bá ànẹ́bì pé òun parí ẹ̀sìn fún ọlọ́run òun ti pédè lálẹ́ rírí òun ti yọnu sí ìsìlámù lẹ́sìn fún yín ẹ̀rí so ìta àbá ti wá rí wípé wọn a máa fi kún wọn a máa ṣe gẹ́gẹ́ bí ẹ̀sìn lásìkò yẹn lẹ́gbàtà nàbí sallallahu alaihi wasallam ti lọ tán kò lè ti dára ẹ̀sìn mọ́ gbàtà nàbí fi ń bẹ láyé ìta nàbí tọ́ka wa sí nǹkan mẹ́ta náà ni àwọn nǹkan tá a máa fi ń sàtẹ̀kùn nígbà tá a bá fẹ́ tọrọ àdúrà lọ́dọ̀ ọlọ́run alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun náà ni àtàwọ́sùn bí àtìmáì wọ̀tífàtì ọbẹ̀ àtìmáì ìlà wọ̀tífàtì òun náà ni irú ìta sọ ká fi orúkọ ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ ká fi dégínì ká fi àtẹ̀gùn láti ṣe àwa béèrè nǹkan akọ́wọ́sí ọlọ́run lórúkọ rẹ̀ àwọn ọmọ tó fẹ́ràn àwa ti gíní àtẹ̀wà béèrè nǹkan inú àwọn tí ẹ̀mà lónìí inú àwọn olùyọ́ ọlọ́ọ̀bà àríkọlá ọlọ́run sàwọlá pé ìwọ náà ló mọ́ sọ̀kalẹ̀ sí mọ́mọ́ ayé ẹni dákẹta orí dákùn tí ẹ̀kọ́ báyìí fún mi wọ́n sàwọlá pé wọ́n náà ló mọ́ tí ẹ̀kọ́ báyìí wọ́n náà ló tí ẹ̀kọ́ báyìí wọ́n ló tí ẹ̀kọ́ báyìí a máa fi gbogbo àwọn ìròyìn ọlọ́ọ̀bà àríkọlá a máa fi tọrọ ẹlẹ́ẹ̀kejì ní sáà máa tá a bá ṣe náà ló pàtàkì abẹ́rẹ́ sí dáadáa ká gbìyànjú ká mọ̀ sí nítorí ọlọ́run ká mọ̀ sí nítorí kíni nítorí kárí mi nínú àdúrà tí èèyàn bá ṣe sáyẹnú àwọn tẹ́lára tá bá ṣe èèyàn mọ̀ fi tọrọ àdídì wà fún látọ̀lá Ànábì sallallahu alaihi wasallam àdídì yẹn gùn alimọ́lẹ̀ sọ àlàyé rẹ̀ níbọ̀tí àmọ́ àkórí àdídì yẹn náà ni pé àwọn mẹ́ta kan tíláàbù lọ àwọn asásábẹ́ àpáta nígbà tó jẹ́ ọrọ̀ àpáta wá padé mọ́ wọn wọ́n wá sọ pé ẹjá máa fi ó kálùkù wá múṣẹ́ dáadáa rẹ̀ túnṣe lọ́dọ̀ ọlọ́run bó láti wá múṣẹ́ dáadáa bẹ̀rẹ̀ sọ lọ́dọ̀ ọlọ́run bàrí jọlá bá àti mọ́ fíkọ náà níbi àṣọ pé ọlọ́run mo ti nǹkan báyìí lásìkò báyìí ọlọ́run mo ti nǹkan báyìí lásìkò báyìí mi èyí tó gbọ́kàn wọn sọ pé wọ́n ẹni tí ma ń sá ẹni tó sàánú èèyàn ẹni tí ma ń ṣe dáadáa pẹ̀lú òbí rẹ̀ ó ní mo ṣe báyìí pẹ̀lú bàbá mi jọ́ kan mo ṣe báyìí pẹ̀lú bàbá mi jọ́ kan ẹ̀ gbàgbà tí mo wá ṣe báyìí tí mo ṣe báyìí ojú rẹ̀ tán ọlọ́run tó báyìí pé torí ti ẹ̀ mo fi ṣe dákùn sí wàálẹ̀ ẹlòmínà tó dìde ó tún sọ ó tún ká dáadáa kan tó náà ṣe ó ní ọlọ́run tó báyìí pé torí ẹ̀

ẹlòmí ìbẹ̀tẹ̀ ìgbókè ìta àfáà ẹ̀ta rígbá ẹ̀lìdá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ̀dá burúkú kan lọ́dọ̀ rẹ̀ ẹni sọ fún ẹ̀yìn ó ní àwọn sábàbí tọ́lọ̀ ń gbà jù àyàn lára ni látara kó jìnà sí ẹ̀sẹ̀ ọlọ́run ó lè má já bá gan ó lè má máa ké ó lè má máa ké wá àti káàkiri ẹ̀yìn adákun ẹ̀yìn wà sọ́bà ìlójú ọlọ́run ẹ̀dákun sọ́bà tọrọ inú àwọn ọ̀nà mẹ́rin tó àwọn sábàbí ànábì ń pàtàkì ànábì bẹ̀láyé wọn wá bá ànábì bẹ́ ṣe ìrẹ́ ànábì ẹ̀yìn dákun òjò rọ̀ mọ́ ọ̀dá dá gbogbo àwọn ẹran ní anábìbí lẹ́sẹ̀kẹsẹ̀ ìbẹ̀ náà làwọn ìbẹ̀ lọ́wọ́ bí ọlọ́run dákun wọ̀jù fún wa anábìbẹ̀ ọlọ́run tán lérí kútúbà òjò ti bẹ̀rẹ̀ sí rọ̀ òjò rọ̀ ó pa wọ́n délé ni òjò wọ́n rọ̀ sí símà mímí dé ó tó wá sí ẹnìkan tó wá dìde pàdé àrẹ́bì tó láwà lọ́sọ́lá pé òjò yìí tó ti bà kan jẹ́ o ẹn àwọn nǹkan ní wó ogun kan ní bàjẹ́ àrẹ́bì tó wá bẹ̀ lọ́wọ́ pé àlọ́run àwàlẹ́ iná láàrẹ iná ọlọ́run dákun bá wa rọ sí àwọn iṣẹ́ sí ìlú ni àwọn ibi tí kókó dé wù àwọn ọmọ gbogbo àwọn tá a jákó sí dákun bá wa darí òjò síbẹ̀ ọlọ́run bá ṣe báwọn tàbí tí wọ́n ṣe láyé ànábì nù wọ́n máa wá bá ànábì láti kíni láti gbọ́dọ̀ ànábì sọ̀rọ̀ fáwọn wọn a máa ṣe àtẹ̀kù pẹ̀lú àdúrà ànábì wọ́n èé ṣe àtẹ̀kù pẹ̀lú kíni pẹ̀lú orúkọ ànábì àwọn tàbí ànábì sọ pé ọlọ́run mọ́sà wọlé ànábì ṣe nǹkan báyìí fún wa inú tẹ́ẹ̀fì mà tí ó fi dájú dáadáa òun náà ni pé láti fọwọ́ mọ̀ ìgbónú kàtọ́ ọ̀dájá òjò rọ̀ wọ́n wá ní bùkátà sí gbégiri ipé kan sàdúrà kan sí kírun táà mọ́ kí tójò bí máa rọ̀ ó wá ìgbónú kàtọ́ ó wá ní nígbàtà ànábì wà láyé ànábì làwọn ọdún sàtẹ̀kùn tójú ọba rọ̀ máa àwọn àtàkùn bí wá sí mẹ́yìn wọ́n tó jẹ́ alabad tó jẹ́ ń wà nẹ́bí sallallahu alaihi wasallam sáwájú wa kó kí wọn wá ìbéèrè táwa bèèrè lọ wa ni pé tí wáyé tọ́lá nẹ́bí nẹ́bí tọrọ ń gbà wọn sí ìgbàdá nẹ́bí ikú ọlá rẹ̀ kú mẹ́rin ibi lẹ́ẹ̀dì mọ̀nú pé ànẹ́bí ẹwọ́n gbà nẹ́bí sàtẹ̀kùn wọ́n fi àdúrà nẹ́bí sàtẹ̀kùn ni ànẹ́bí ti ti kú kòrọ̀nù ká tó ń jẹ́ ànẹ́bí ló so àyàfi tá a bá gbà lókù pé gbàtà nẹ́bí iná ló pàtàkì wá sí kí n tí wọ́n fi wá lo ẹ̀ẹ́dínlẹ́ púpọ̀ àlàbá láti ṣe kíni láti fi tọrọ àdúrà fún wọn so ọlá ànábì ànábì lọ́lá ẹ̀ẹ́ kò sí sí ọlá tó tó ọlá ànábì sallallahu alaihi wasallam ní ọlá so kéèsì ọ̀tọ̀ ni ẹlòmí ò sọ pé ah, àwọn tó bá ànábì ò lọ́lá ànábì lọ́lá o kò sí ọlá ẹni tó dúró lẹ́bi ọlá ànábì sallallahu alaihi wasallam àmọ́ ibi tí kéèsì wà náà ni pé ìjẹ́wọ́lá rẹ̀ ti wá pọ̀ tóun ìjẹ́ ànábì sọ fún wa náà rọ̀rọ̀ pé ọlá mi yẹn máa fi tọrọ yíò láàmọ̀ dé lọ ara wa táàkì lè rí bí àfi kí o bá jẹ́ àdápa ìrọ́mà nàbí sallallahu alaihi wasallam lóko hádà wasallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk